في أوله يسمعها قولك فنيت وهو مرفوع أبدا حتى يدخل عليه ناصب أو جازم. آه. نعم. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà mo fẹ́ tètè dáadáa padà sọ irú eléyìí ní ìsìn ọkàn jẹ́ bíi sọmárì fún gbogbo nǹkan tá a ti kọ́ nínú ẹ̀yìn rọ́ọ̀bù ipe a ní àwọn al-mu'aradat bil-harakat abẹ́ ti gẹ̀ẹ́sì àwọn èyí tí wọ́n ṣe ìrọ́bù ẹ̀ pẹ̀lú haraka ká tó fi sáré rán wa létí ipe ìran mẹ́rin aláwọ̀kọ́ ni alẹ́ sùn ní mọ́fàdì pẹ̀lú ìgbàrọ́ fún tọ́lọ́wà láàyè rẹ̀ kí ó gbà tó mọ́ tààrà kí ó gbà eh, eh, fatia tààrà tọ́lọ́wà láàyè nọ́sùlá sọgbà kẹsàn tààrà ọba àlàyé kàm ọgbọ́n ti rẹ̀ kàdálíkà jámọ̀ tẹ̀síọ̀ òun náà lè gba gbogbo àwọn àràkàtì yẹn tó bá wà láyé rẹ̀ bẹ́ẹ̀ náà ni jámọ̀ alimánà sísàlẹ̀ òun náà lè gba ó lè gba àràkà tààrà kàtì ẹni méjì ń tiẹ̀ òun lè gba tààrà láyé ọ̀fọ̀ ó sì lè gba kẹsàn tààrà láyé nasba àti kíni o àti jaf ọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ bó ti jáde pé fáìn ló mú dán rẹ̀ tí nǹkan kan dàpọ̀ mọ́ gbẹ̀yìn rẹ̀ àwọn náà lè gba tó mọ́ tààrà láyé rọ́fù ọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ ń sìn ó sì lè gba fatia tààrà láyé nasba ó sì lè gba jazmu tààrà láyé kíni o àbí ẹ̀sùn kúrò tààrà láyé kíni o láyé jazmu sọ ló fi ṣàlàyé pé gbogbo àwọn èyí tá a kà nílẹ̀ yìí pátá tó ń fa òbí dọ́mọ̀tì ètò ń tún sọ́mà ìlú nǹkan tá a ti kọ́ tẹ́lẹ̀ á fún nírọ́ fún pẹ̀lú kọgbà dùnmọ̀ tó bá wà láyé rẹ̀ á fún nọ́sọ̀ pẹ̀lú kọgbà fatia tó bá wà láyé rẹ̀ á fún ní tó bá wà láyé kọ́bù á dẹ̀ fún ní tó bá wà láyé kíni jáàzù àwọn aṣọ pé mẹ́ta kan ká má gbàgbé pé ẹ jáde kó nù àwọn èyí tá a kà yẹn wọ́n yẹ pé èdè pé tí wọ́n bá wà láyé fati alápẹ̀rẹ̀ àbí àyè nẹ́sùbà alápẹ̀rẹ̀ àfọ̀ ní fati bí irú ìjàmù anẹ́sì sáré èyí tó ṣe pé tọ́bí ti wà láyé nẹ́sùbà kẹ́sùn ọ̀la máa gbé fún bí ismu lẹ́dí láyé sọ̀rọ̀ lórí pé tóun bẹ́ẹ̀ ti wà ní àyè àyè kọ́fù àbí àbí jáàbì sá ẹ̀fọn ní kíni ó fati alẹ́ fún un bẹ́ẹ̀ náà ní fáìlì mọ̀tọ́rẹ́ èyí tó ṣe pé ọjà àbàrùn nígbẹ̀yìn tó di ẹ́ńsìn ọkọjà agbẹ́ fún sunkún àá ọ̀bọ di ẹ́ńsìn àìlè rí sunkún fóun ẹ̀fọn ní jazamu pẹ̀lú kí ni ọ hásìfò àlẹ́ àìlà tó bá kẹ́lẹ́ àtúntò fún wa nípa àlùmọ̀ọ́rọ̀ bá ti bẹ̀rẹ̀ fúrú àá ìpínlẹ̀ mẹ́rin ni wọ́n bíi musanna àléfù ń fún abẹ́ẹ̀kọ́ yá ìjámi kíni o ìjámi ìjámi nẹ́sùbà àti kíni o àti káfù bó ti jáde pé jámù zakari sàálìm wáwù ìjámi kíni o nírọ́ fún yá ìjámi kíni o nẹ́sùbà àti kíni o wàlíjàrù àbó ti jáde pé asọ́mọ́ olùkọ́mùsá òun ti ẹ̀kọ́ mẹ́tẹ̀ẹ̀ta háwá ń tiẹ̀ ni tọ́ba àlàyé rọ́fù wáwù tọ́ba àlàyé nẹ́sùbà àlè tọ́ba àlàyé yá nǹkan àbẹ́ tọ́ba àlàyé járe nǹkan àlìyá sọjá pé àlàfáà ló lọ́kọ́ mi sáńtì ẹ̀ sọ tí òun bá wà ní àyẹ̀rọ̀fọ̀ ṣùgbọ́n tó nù tí ò bá sí ní àyẹ̀rọ̀fọ̀ àtúnú báyà sàwà ọjọ́ kìíní ọ mọ̀nsòrò bá áwọ̀ mọ̀jòzò ọ̀bọ̀ di rẹ̀ sọ ọmọ ẹ̀pẹ́ bí sọ́márì nǹkan tí tààtì kọ́ tẹ́lẹ̀ àwáyé o afẹ́bọ́ àwọn ẹ̀kọ́ mi òun náà ni báàbù afaal. هنا الدرس الرابع عشرة باب الأفعال أنا نكون طريقة الأفعال هو شيخ نعم باب الأفعال الأفعال ثلاثة أها نحو ضرب ويدلب واضرب فالماضي مفتوح الآخر أبدا والأمر مجزوم أبدا طيب كلام ما كان في أوله إحدى الزوائد الأربع التي يسمعها قولك عليه فهو مقطوع أبدا حتى يدخل عليه ناقل أو أو جاهل. طيب ọdún sọ fún wa nípa àfààl oníṣẹ́rí àfààl kàlásà mẹ́ta animọ́bí ìparí ìṣe nínú ẹ̀ mọ́ọ̀bù kí ni wọ́n

òun yàtọ̀ òun tún máa mú sẹ́ẹ̀tì dàdé bí kí n sọ pé ishaq máa lọ ní ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ ibùdó àjòrò máa rahimahullah wọn ni falimáwọ́bí maftuhul akhiri abada òun tó bá jẹ́ mọ́ọ́bí fati àlọ́ máa máa gbà nígbẹ̀yìn láéláé wọ́n fi hàn yí pé àlùmọ́ọ́bí mọ́bí àìní pé ní mọ̀rùfún gbólóhùn mọ̀rùfún ọ̀gbọ́dọ̀ jáde ìdíjọ́ lómi ti máa ń ṣe ṣiṣẹ́ kí wọ́n bá rí kàtàbà ẹ pé fún ìlú máa ń sùn ààyọ́ gbogbo ohun bàbá rí gbólóhùn ká sọ gbogbo ohun bàbá rí fún fún fún yọ wà nù kí ni àlùmọ̀ọ́rọ̀ bá ti ọ̀rọ̀ sìn tọ́ gbogbo ohun tí ìbá ti ṣe mọ̀ọ́rọ̀ bá ti ẹ̀ lè fún tí a ń bẹ̀ So nípa bẹ́ẹ̀ mọ́ọ́bìn jẹ́ mọ̀fúnhùn àkèrè abadan káàfù ní fatiha nígbẹ̀yìn láyéláyé ni hmm? sí ní ìyẹn ni pé kò sí yàtọ̀ ọ̀nà tó rí ọgbà wá fatiha ló máa ma fi kíni o ló máa gbà nígbẹ̀yìn ẹnu àwọn onínáhù kò sí wọ́n yẹ pé mọ́ǹsúbò ọ̀gbọ́n ti yẹ mọ̀ fún ọ sọ bẹ́ẹ̀ pé abadan ìyẹn ni pé dáa ìmọ̀ ìdá wọn pé kátàbà bóòlù láti wí kátàbà kí ni rọ́bà. kọ́dà bẹ́ẹ̀ sọ pé kátàbà náà nǹkan fún ìrẹsì. ẹ̀ka tí a lè fò ní ẹ́ a lè gbé ní sùkùn. alàlùfáà ti náà lẹ́yìn. ẹ̀ wọlé alif alif yẹn ń kọ́ fáyìn مبني على السكون في محل الرفع هتجد كذلك كتبت فيا ابو لازم جوابه كتبت لكن سويتاو لكن تاني ثلاثة لعيبة فقلت إشكال هم هذه تيو كمان ṣùgbọ́n ìṣkàlù ń wà nípa ṣe pé ṣé alàlùfáàtì náà lásán wí tàbá bó láti wí. ọ̀rọ̀ wọn ti ń sìn tó bẹ́ẹ̀ sì wí yàn nìyẹn ìpè fún ìlú mọ́ọ́fín mọ̀bìnrin alásùnkún lè ti sọ́ọ̀lì hí bìtá ìlfààyè tó di ń sìn bí àárín ẹsẹ̀ rí nìyẹn. ìgbó làá mọ̀ sórí ẹ̀ náà bẹ́ẹ̀ náà lòun náà fẹ́ẹ́ lọ máa ọdún màbìní yó aládọ́m tètè sọ́ọ̀lì yìí ìwáwí kí ni ọ ìwáwí ni jàmà ẹ sọ pé wáwí yẹn ti padà pé ní kí ni ọ ẹ pè ní fàáyì ó sì ń pè káàdì ẹ̀ fi kọ́kọ́ yanjú rẹ̀ náà ìwọ là á mọ̀ ọmọdé sí fatia káàkọ́ yanjú yẹn náà á mọ̀ ọmọdé sí fatia ìdàtàfàlà ti dé yìí ká òtàn ni ọ̀rọ̀ àkọ́kọ́ ẹ̀ dì mú bẹ́ẹ̀ bíi fásimọ́tù sọ́ọ́mọ́tù nílùú mọ́dúnmẹ́ mọ̀tún àlàkàtì náà lẹ́rìí ọ̀rọ̀ kejì ná ìdàtàsọ láti bí hi ta òtani. bí gàdọ́ pé fásimọ́tù sọ́ọ́mọ́tù. ọ̀nà kejì òun ni pé àmọ́ mọ́bí àmọ́ sórí fásíà. إذا اتصلت به ألف اثنين ألف الاثنين تألف أن ميجي بازكين وطبع داقما بيرو الطالبان نجحا هات ممارقة صرفت إذا اتصلت به نا نا الدالة على المفعولين ṣe ń tọ́ka sáwọn tó ṣiṣẹ́ bí ká sọ pé dọ̀rọ́bà lẹ́lẹ́ áàpù bàbá lùwà ṣe mọ̀ pé náà yẹn àlẹ́ sá mọ̀ fọ́n lóbi ẹ̀ dáhùn bàlà mọ̀ fọ́n lóbi ìmú kọ̀dà àbẹ́fọ́ dọ̀rọ́bà náà àlẹ́ áàpù fáìlì yẹn wá jẹ́ kí ni mo á kà fún nínú ọ̀nà ìtajà tó mọ fún ilé mọ́ dísí fáṣíà òun ni pé tí nǹkan kan ọba tó dàpọ̀ mọ́ ìjọ náà mẹ́rin bíi ṣe nǹkan kan ọba ti dàpọ̀ mọ́ bíi sọ́ọ́mọ̀ tí wọ́n dàpọ̀ mọ́ ọ̀dà káyìí láti wá tún ayẹjọ́ ìpè mọ́ta yókùnà lèmọ́dé aláṣukùn gbọ́dọ̀ àmọ́ mọ́tí sórí sùkùn èsì tiẹ̀ náà wáyé báyìí àkọ́kọ́. إذا اتصلت به تاو لفاعل بكتبت أتقاد كتبت كتبت بكنا بكيش إذا اتصلت به نا أدالة على الفاعلين نا تنتقى إما تقول على المفعولين إليه تنتقى فاعلين bí ká sọ pé nàìjáhìnà nàìjáhìnà náà nàìjáhìnà yẹn ń kọ́ ẹ̀ pé fáìlì lẹ́gàbí màbí aláṣùkún fi máa lọ́wọ́. mọ̀rọ̀ bó ti ráì báyìí ti sùn níbo láti mọ ọ́fíìsì kan ìta tásọ láti dí ṣe nínú nẹ́sùwà. kíkà sọ àtọ̀lẹ́bàtú nàìjáhìnà kí lẹ́yìn pé nàìjà nàìjà ẹ sọ pé fẹ́yìn ló máa ọ̀bí mọ̀bìnrin alákínní alásùkò lè ti sọ́ọ̀lì yìí ìnáwó ní nísùwà. ìbéèrè bá tún wá pé ń gbòòrò láti wá mọ sórí dómọ ọ fún ìlè mọdí ìgbò la máa mọ sórí dómọ òun ò tiẹ̀ jìnnà rárá ìgbóni o ìdásásọlá ti bí fi wàá wọlé jama bí kẹsàn-án pé àpòláàbù mẹjà fún nẹ́jà ògùn yẹn kílẹ̀ pé òfin ló máa bí mọ̀bìnrin aládùn ìtìsọ́ọ̀lì bíi ìtìsọ́ọ̀lì yìí ẹ̀ bí kíni o ìwáwé nìjàmá sọ bí àárín yẹn ṣe rí nìyẹn. náà nínú kẹta wa mẹ́nuba a sọ fún wa yìí pé wal amru majzumun abada amúrù jázámù la máa fún ní kíni o láyéláyé amúrù jázámù la máa fún ní ìyẹn la máa fún láéláé ọ̀nà bó ti bẹ́ẹ̀ wọ́n lè máa fún ní jázámù ni ọ̀yà tí o ti lọ́dọ̀ yín mẹ́yà rẹ̀ ọ̀yà kí lọ́kọ̀ bẹ́ẹ̀. a ǹjẹ́ ìpàdé ẹjẹ́ ìyẹn jọ̀rọ̀ amúrù yẹn wọ́n yẹ kékeré bóyá wọ́n béèrè lọ́wọ́ alápẹ̀rẹ̀ wípé ṣé ọ̀fẹ́ fẹ́ làwọn ọmọ ọ̀bùn níyì lòun náà ọ̀bùn níyì yóò alẹ́ sókùn ni a máa mọ ọ̀pá sórí sunkún ni ìyàbọ̀ ti bẹ́ẹ̀ ọ̀bùn níyì alẹ́ sókùn ni hmm. sọ pàpà jùlọ gbólóhùn táwọn ọba sọ̀rọ̀ ìjú máa ń rí ni àwọn kúfà làwọn máa ń rí mọ́jú sùúrù. ìyẹn pé àwọn kúfà nìyẹn pé àwọn fẹ́ lọ sírò rẹ̀ sínú àyẹ̀wò ọ̀rọ̀ báyìí. ọ̀rọ̀ yẹn ò tíì kíá ẹ má gbàgbé nǹkan tá a sọ fún wa lẹ́ẹ̀kan pé tá a bá fẹ́ máa rí gbólóhùn mọ̀fọ́ mọ̀nsó mọ̀jòrò mọ̀jùzùm nínú kíláàsì yóò nínú ọ̀rọ̀ báyìí. bí kankan náà àti wọn ṣe nǹkan náà. àwọn kú fáwọn jùzú níbo ṣe pé kú fífi làáfà àtọ́sí tíra sọ pé wàlẹ̀ amúrò mọ jùzú mo ní abada jazimu ni wọn máa gbà láéláé ṣùgbọ́n àwọn kú àwọn bá sọ àwọn ewé tí wọ́n bá àwọn bàtò lè jù òní ohun táwọn sọ ohun tí wọn náà ni pé mọ̀bùnì yóò ala sukuni so mọ̀bùnì yóò ala sukuni so àmọ́ pa sórí kí ni o sórí sukuni. Não, vou dizer, é sọ uh, ọ̀dà bóòlù àti àìsàn nínú báyìí nígbà yìí bóòlù àti fẹ́ mọ fílà àmọ̀ fílà bóòlù àti fẹ́ mọ ọ̀fà àlámọ̀ yóò jù zàmbí yìí ìyẹn ni pé àmọ̀ fílà àmọ̀ ọ̀fà lórí nǹkan tá a fẹ́ fún ní jágàmù yẹn àmọ̀ ọ̀fà lórí nǹkan tá a fẹ́ fún ní jágàmù yẹn ọmọ ẹgbẹ́ tẹ bá sọ pé éjìlélẹ́sì kí lẹ́yìn pé o ẹni mọ̀mùní yú ẹni lọ amúrí mọ̀mùní yàrá sí kí ni o. على السكون مداويني مبني على على السكون ṣùgbọ́n tó bá já sí pé àwọn èyí tó jẹ́ fún ìlò amúrù tí ó jẹ́ abirùn nígbẹ̀yìn nǹkan bóyá láti ṣe yẹn aláàkíní aláàkíní ẹ sọ pé mọ̀bìlì yọ àlà hafifi harfilẹ̀ ìlà bẹ́ẹ̀ ti wí wọn nìyẹn. ṣẹlẹ àwọn kú fátáwọn sọ pé mọ̀jùzúmù làwọn máa rí àwọn gbà pé lámùlẹ̀ amúrù ń bẹ lábẹ́ rẹ̀ lámùlẹ̀ amúr lámù àṣẹ fún mi ẹ̀ pé bá sọ pé èjìlè sí yẹn nǹkan táwọn gbà pé ń bẹ lábẹ́ rẹ̀ wọn ni pé lè yẹ jìlè àbí lè tẹ̀ jìlè mo bá gbà pé mẹ́lá bẹ̀rẹ̀ nìyẹn lórí pé táwọn bá fẹ́ rí àwọn náà sọ pé fìyín lọ amòrin mọ̀jìzó wà aláàmọ́ fi jasumi yìí àsùkún ìtẹ̀kìdírì láàmìlẹ̀ amòrin àwọn òyìn sí. ìtẹ̀kìdírì kí ni o láàmìlẹ̀ amọ̀ àwọn kúfà òyìn sí bẹ́ẹ̀ àwọn ará kúfà náà bá sọ ní ewé ní gbogbo wàhálà tẹ̀sí fúnra yìí ṣé lọ́ amòrin mọ̀ fi hàn lásùkún káwá bí gbàlọ́dá bá ti wí tán ọ̀bọ̀ ti bẹ́ẹ̀ ẹ̀wọ̀n kí tó bá jẹ́ ìjìlì sùn náà wà nǹkan ìjìlì sùn fìlọ amọ́rù mọ̀bìnrin ní alákínà àlà hazifi nùní bẹ́ẹ̀ sì wí ni ẹ̀ torí mo dọ́rin rẹ̀ ní ìjìlì sùn náà ẹ̀dígẹ́ tó bá ní ẹsẹ̀ dì mí. ọ̀dà fìlọ amọ́rù náà fẹ́ lè mọ́ sórí fatia náà wọ́n lè mọ́ sórí fatia o nígbà wo ìtàtàsọ láti bí hí nùnú tàwùkì bí kì ń sọ yìí pé ìfàlànàlùkọ̀yìrọ̀ ìfàlànàlùkọ̀yìrọ̀ téréré ṣe dáadáa ìyẹn ni pé ṣe nǹkan tó dáa ìfàlànà yẹn ń kọ́ yẹn já sí rọ́ọ̀bù rẹ̀ mabni alalfat ìtìsọ́ọ̀lì yìí ìnáwó ní tàwùkì sọ̀rọ̀ bá ní àtàkìlà sọ̀rọ̀ bó ṣe rí nìyẹn sọ bí ọ̀rọ̀ tó ní fati àṣírí tòkù lásán obìnrin ẹgbẹ́ amúrù báyìí ní ìsìn àlèmọ́ sọ́nà mẹ́rin alásùkún tẹ́lá pé ìjìlẹ̀ ìyẹn lọ amúrù mọ́ fún alásùkún àlèmọ́ sórí hasi hasi làìlà bí ọ̀dọ̀ àpò فعل الأمر مبني على حذف على حذف حرف العلة على مصر حذف النون bí ká sọ pé ìjìlísù fún ilẹ̀ amọ̀ mọ̀bùníyọ̀ alákíní ọ aláhàsì àti lè máa sórí fatia ìdàtàsọ̀ láti bí i nínú sankit kọ̀bá àjẹsẹ̀ kílà kọ̀bá àjẹkọ̀ fífa. tọ́ táà nìyẹn ṣe rí nìyẹn. افعلن الخير افعلن الخير هتدي بقى اها شريري تو ايا والمضارع انا عايزك تعرفوا مضارع òun lè ti bá ń bẹ ní àkọ́kọ́ ìbẹ̀rẹ̀ rẹ̀ ọ̀kan náà àwọn ọmọ rẹ̀ ló lé lẹ́tà mẹ́rin sígbélóhùn rẹ̀ kó sínú anáyìtú wàhùwà márùfọ́ ọ̀rọ̀ àbàdà láéláé ni mùdọ́rì máa ń gbárọ̀ fún un kí ni wọ́n ń pè mùdọ́rì òun náà ní kí ni alimusabi òun tó jọra wọn. àwọn onínáwó wa ń pè ní mùdọ́rì wọ́n ní tọ́lọ́ jọ orúkọ. ìyàtọ̀ tí ń bẹ láàrin mùdọ́rì àtọrúkọ méjì ni wọ́n máa ń jọra wọn pẹ̀lú gbólóhùn. àkọ́kọ́ ni wọ́n tún máa ń jọra wọn nítumọ̀ gbogbo ẹ̀ máa fún yín lápẹẹrẹ rẹ̀ nípa tó ní gbólóhùn ẹ̀wẹ̀ ṣé ń bá mi lọ díẹ̀ díẹ̀ sọ pé yẹn ń zilu tá a wí ismu fáìlì rẹ̀ á rí kọjọ nẹ́ẹ̀zilu ẹni tó sọ̀kalẹ̀ tá a bá ní ká ka haraka sukùn ti bẹ́ẹ̀ mẹ́ǹkẹ̀ kan náà ti ń ká rúdù díẹ̀ díẹ̀ kankan náà yẹn ń zilu haraka àti sukùn zilu haraka méjì bákan náà nẹ́ẹ̀zilu haraka àti sukùn zilu náà ń kọ́ haraka lè jù ẹni kí wọ́n jọra wọn gbólóhùn yẹn tẹ́tà mẹ́rin mẹ́rin bákan náà láti jọ wọ̀ wọ́n tún jọra wọn ní ìtumọ̀ pẹ̀lú wípé tẹ́ bá sọ ní ìdíta sọ pé àlìwáládù ya náà mú ọmọ ń sùn ìyẹn lè sọ pé àlìwáládù náà yìí ah, kò sí ìyẹ yín rárá ọmọ ń sùn àti àlìwáládù náà yìí má léwu náà ká fágùn bẹ́ẹ̀ náà wọ́n láfágùn bẹ́ẹ̀ náà wọ́n.

àbí àti ìyá àti ta rọ́fùn sì ni máa ń gbà láéláé òun náà pè ní anáìtù tàlẹ́fù ń jẹ́ tèmi ní sọ̀rọ̀ àjìlẹ́sù mò ń jókòó àbí àkàrà ò mò ń kà bẹ́ẹ̀ à ń kẹ́kọ̀ọ́ lọ bákan náà àbí sọ̀rọ̀ bó ti rẹ̀ ní fàwa sọ pé màrúfò àbàdà yóò máa gba tó ń bọ̀ láéláé bí ká níbi èrè wáyé pé ìgbóòlá máa fún àwọn hurufu al-mudara'a ní tó mọ̀ ẹ̀rọ ìgbóòlá máa máa gba tó mọ̀ àfẹ́yẹ́jú eléyẹn náà. sọ kìí sọ̀rọ̀ gbẹ̀yìn la sọ ní ìsìn wọn tó ti bọ́ síbi ọ̀rọ̀ ọ̀tọ̀ ní sọ̀rọ̀ fòde yọ gbàdó mọ̀ tó bá wà nírú báyìí nìkan fífi ìlú bá wà lóko mẹ́rin ọ̀kan bẹ tó jẹ́ kí ni ọ tó jẹ́ mujarrat ọ̀kan bẹ tó jẹ́ mọ̀sí àbí àwọn mẹ́ta ń bẹ tó jẹ́ mọ̀sí ẹ̀yọ̀ kan náà ni mujarrat òun náà ni kí ni ọ fa'ala bí dáhàrájà yóò yóò dáhàríjù bẹ́ẹ̀ ni àìkan náà àwọn lẹ́tà mẹ́rẹ̀ẹ̀rin yẹn ti lè gbàdó mọ̀ ẹ̀ wàá ráwọn yìí tó ṣe pálẹ̀ sí wà nínú rẹ̀ táwọn jẹ́rìn mẹ́ta bíi fásitárọ́ yóò fásitérò ó ṣàlàyé ó ṣàlàyé bí àpẹẹrẹ jáhàdà ọjàgùn yóò jáhìdù ẹni pé yù lọ́jẹ́ kẹta àwọn náà ní kíni ọ bí ká sọ pé àtìrọmọ yóò kiri mu sísẹ́ẹ̀dì yóò àkiri mu ni wọ́n ti máa ń wí nìyẹn yóò kiri mu ọ̀nà àgbo láwa fún àwọn aláàfin mẹ́rin yẹn ní fatia bẹ́ẹ̀ ni tọ́ba jólókòó mẹ́ta bíi akitubu mẹkitubu yẹkitubu tẹkitubu tọ́ba tún jólókòó márùn ẹ̀ mọ̀ pa àti fẹ́ yọ mẹ́rin lẹ̀ ashtariku nashtariku yashtariku tashtariku tọ́ba tún jólókòó mẹ́fà bíi astagfiru nẹstagfiru. yẹ́sítẹ́gìfìrú tẹ́sítẹ́gìfìrú. siru di rẹ̀ sọ ọ̀rọ̀ àmẹ́tìyàn bó ṣe rí mi nípa pé owó lẹ́tà tó bẹ̀rẹ̀ yẹn. nígbò ni dọ̀míìrù ẹ fún àwọn wí kíní kan bá ní àwọn yàrá máa gbé síra wọn nígbò ni ń tọ́ba jẹ́ kí ni o tọ́ba jẹ́ húwa tàbí híyà obìnrin pé ẹ má dara yín láàmú tọ́ba jẹ́ kí ni o tọ́ba jẹ́ ọ̀wọ́ ìbàdàn tọ́ba jẹ́ kọ́ ìbàdàn kan òun ni jàwáàzà lápẹẹrẹ nísìnyí tá a bá ń sọ nípa obìnrin kẹta ní sáfàrọ́t sáfàrọ́t ẹ ti sọ̀rọ̀ ń parẹ́ lọ́rẹ́pẹ́tẹ́ wá ní. ثم سافرت سافرت هيا سافرت هيا اجا سيرابو هيا كان كاو تانيب وفاعله ضمير مستتر ibi ibi tọ́bi ti lè jẹ́ gọ́ìbà àwa ọjọ́kùnrin ni àbójóbìnrin ni sọdí yẹn sì ìgbẹ̀nìkan lẹ́ẹ̀dì gbígbó lóhùn ضمير مستتر ها ها ضمير مستتر جوازا تقديره هو تبي كنا وتبي هي فكيف لوي هما لوي هم لوي هن أدقات سوين بنا واجه sí ضمير يا ما جاكين مستتر وجوبا أنا مش يمي أتوا ثم ما قلت أكتب أي أكتب نقف فعل مضارع مرفوع الضمة وفاعله أها ضمير مستتر وجوبا تقديره أنا كذلك برز رمية ثم بعض يقول تقرأ أيا تقرأ نقرأ فعل مضارع إدام إدام مرفوع الضمة ọlọ́wọ́ bó ṣe rí nìyà sọ láàrin ẹsẹ̀ rí nìyà kò sí wàhálà kan tí ọlọ títí ní nínú rẹ̀. ṣùgbọ́n o gbólóhùn tá a fà lọ wí à ń nẹ́kọ́ṣọ àwọn lórí ọ̀ àfáà ní wàhúwà máa fọ́ ọ̀n àbàdàn só lè gbà láéláé kò lè gbà àwọn náà padà sàlàyé pé yọ́n máa gba rọ́ọ̀fù hátà yẹ́dìkúlá aláìhì náà ṣìbọn áwò jáàzìmù títí tí násìkò fi wọlé tó àfi jáàzìmù tó kò sí kò sí bẹ́ẹ̀ yẹn ó ti rìn torí òní mi. Ebienzi ìní ni ó ní ìdí àkíyèsí lágbára bẹ́ẹ̀ wọ́n hùwà máa fọ́ abadan rọ́fún lọ́gbọ́dọ̀ máa gbà láéláé tí nẹ́ẹ̀sì bò fi wọlé tì tí jáàzìmù fi wọlé tì ọ̀dà tí nẹ́ẹ̀sì bò bá wọlé tì fíjásìmọ̀ bá wọlé sí ìṣẹ́rọ́ fún náà ní oṣù màgbà láyé rẹ̀ ńlá torí mo dọ́rọ̀ òun lè jẹ́ mọ̀kùnrin jù dáadáa sí àlàtà yìí. náà ni wọ́n fi bẹ́ẹ̀ kéèyàn jókòó kọ́ gbogbo àwọn kéwì yìí dáadáa sọ irú bẹ́ẹ̀ nísìn ó lè sìn yẹn lọ́nà tí yẹn ọ̀gá sọ́ra tó kò sí ìyẹ rárá sọ̀rọ̀ ya ohun tá a bá gbà lérò pẹ̀lú àbàdà òun ni pé lọ́pọ̀lọpọ̀ yá kìí sí láéláé là fà gbà lérò ẹ̀já bá wọn ti síbẹ̀ ìgbẹ̀dà ìmọ̀ pé ọ̀pọ̀ gan tí máa ń sábà ń dúnrin mọ́ bẹ́ẹ̀. wàhálà ńlá àjò yìí wà pé mọ̀dọ́rù náà lè jẹ́ mọ̀bìnrin yìí o. àkọ́kọ́ ń gbolẹ́ ti bàmẹ́ rẹ̀ ìdàtàfẹ́ láti bí inú nù nísùn. ìrànṣẹ́ àtọ̀lìbátù yẹ̀tẹ̀hìtìnà fẹ́ mọ̀ pa mẹ́rin àbẹ̀ ní mọ̀ pa ọ̀yà ìṣòrọ̀bù ẹ̀ kí wọ́n bọ́ yẹ mọ̀ pa yẹ̀tẹ̀hìtìnà ọ̀yà ìlùmùdọ́rẹ́ màfìníyàn alàtúkò ètí sọ́ọ̀lì yìí sẹ́rí pé ẹ̀dìtà kọ̀rọ̀ tá a fà sọ nìyí sẹ́rí ọkwa kọ̀pà pọ̀ mọ́ tá a fà oh, sọ والجملة من الفعل والفاعل في محل كنو رفع خبر مبتدع طالبات ونتيج إذا اتصلت به نون التوكيد دارو دافع كل مرفوع بعد خطوني جبه ما نون التوكيد دي ها في كذا يقول لا تصدقن القول o gbọ́dọ̀ sòtítọ́ tẹsítù kan nàyẹn kọ ya fẹyìn lùmọdàárẹ ẹ dáhùn lẹtìsọlì yìí bìnnà wọn ní sáwùtì yìí tọ torí bẹ́ẹ̀ àfa wa ní omi ẹ pé ẹ̀yin ẹ ẹ padà tẹ̀lé àfa àmọ́ o àárẹ kọ pẹ̀lú méjì yẹn àfa ní hàtà yadikula àlẹyìí náà ṣèbọn tí náà sì gbọ́ wọlé tọ̀ ìbẹ́ẹ̀ tí mo yẹn tẹ́lẹ̀ bí láyìn òfìlẹ̀ àzọ̀ ọ̀lẹ́mọ̀ yóò fi lè ha ẹ ti sọ̀rọ̀ ọ̀bẹ láì níye gbà ní ìlú mọ̀dọ́rẹ́ mọ̀nsóbó bilan wọn alámọ̀tò náà ti bí hi alifatiha abẹ́ẹ̀kọ́ abẹ́ẹ̀kọ́ jáàsì wọn ti fi wọlé tọ̀ bí kẹ́kọ́ yìí pé lámúyẹ̀tàkàbàr ákìlọ̀n ẹni tó lè rẹ bá pé kìí sì gbéraga ẹ̀tàkàbàrún tọ́ fún ìlú mọ̀dọ́rẹ́ mọ̀jùzùm bikini ọ bilan wọn alámọ̀tò jáàsì mi yìí ń kọ́ tọ̀ á padà tún máa sọ fún wa àwọn mẹ́wàá sí. الدرس الخامس عشرة حقاك دب نسب الفعل للمضارع في اسم فعل وني نسب هيا فالنواتب عشرة فالنواتب عشرة وهي أن ولن وإذا وحيد ولام في ولام الوجود وحتى والجواب بالفاء والواو والأو. صح. آه، ابن عجرومة رحمه الله تعالى أو هذا با نواسب الأفعال نواسب المضارع أنت ما في مضارع ومن نسبة لا وضعني يجيبان قد يعني روى لدعه لما مسألة àwọn àfáà kú fún àwọn gbà fún àwọn kìnìún ní أريد أن ní nọ́ọ̀sì ṣùgbọ́n àwọn bá sọ wá ní irọ́ ni o pé ọ wà nínú wọn tó lè fún nǹkan nẹ́sùbà fúnra rẹ̀ ó sì wà nínú wọn tó ṣe pé á ní máa wà lábẹ́ rẹ̀ tó ṣe pé jọ́dọ̀ ẹ bá ti gbọ́rọ̀ yẹn ẹ má sì mọ̀ ọ wà nínú wọn tí wọ́n gbà yí pé nǹkan àwọn rúùfù tí a fẹ́ kà fún yìí fún ara wọn ni wọ́n fún mùdọ́rin nẹ́sùbà orí bẹ́ẹ̀ làáfà àjẹrò mi wà àwọn ọ̀fẹ́ pa àwọn kúfà ni wọ́n wà lórí ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n àwọn ọba sọ̀rọ̀ àwọn nínú mẹ́rin péré tí wọ́n kọ́kọ́ kà fún àyẹn lásán ló lè fún mọ̀dọ́rùn nẹ́sùbà fún rẹ̀ ìyẹn lan àti iran àti kẹ́yì gbogbo mẹ́fà tó kù báyìí á ní gbọ́dọ̀ wà lábẹ́ tiwọn lọ́dọ̀ àwọn ọba sọ̀rọ̀ ẹ̀dá kan bá ń di ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ o an òun làwọn kọ́ fẹ́ yẹn jú òun làwọn fà fi bẹ̀rẹ̀ an ẹ pè ní àdáàtún nẹ́sìbì abẹ́ẹ̀kọ́ bí ká sọ pé à ń ta àbúdá lọ́ọ̀hà ọmọ àsìlọ́n an àdáàtún nẹ́sìbì mọ̀bùnì yàtún alásùkùn láàmú halalaha nínú ìrìnà. tàbúdà yẹn kọ́ fẹ́ẹ́ lè mọ̀tàrí mọ̀nsúbù bí an sọ àtìyànjú an sọ an wọn ni wọn máa ń pè ní mọ̀sánìyàn nígbà míì náà wọn ń pè ní mọ̀sáríyà ìtumọ̀ rẹ̀ pé tẹ́ bá pa á pọ̀ mọ́ fíìlì fíìlì mọ̀dọ́rìn ó lè túmọ̀ mọ́sálù ń gbà mí títí tó máa ń túmọ̀ mú fásitìrà ìtumọ̀ tí ń tún pọ̀ gan táà nídìí kí a máa lọ tún gbogbo eléyàn yẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ aláàbí kejì wọn ní lan nínú òrófù náà ìtumọ̀ olóhùn máa ń túmọ̀ máa ń túmọ̀ harfu nẹ́fù yìí lẹ́pẹ̀ wọ́n nẹ́fù صديق بلال قال لنا أكذبة فيكن لنا حرف نفي ونصب وصل لكن أكذبة أن قويا منصوب بلال وعلامة نصبه لكن الفتحة هيا والفاعل انقى ها ها ده ده نقى فاما جميع سوى البلو فاما هون كان لو سيطر قولي ابو ديبه kọ́rọ̀ máa gùn bẹ́ẹ̀ bákan náà ìdán ìdán akọ ní ìdán yẹn òun ló fi ń dájú òun ló fi ń dájú wọ́n ní bí ká sọ pé sa àtẹ̀rí mu kà máa pọ́n ẹ lé mo wá sọ fún un pé ana ìdán àtẹ̀rí mu kì tó bá rí bèmí náà pọ́n lé ìdán níbẹ̀ yẹn tẹ́ bá fẹ́ ṣe rọ́bù ẹ sọ pé harifun muhumọ́lù kí ni mo ti pè é. حرف muhmalun غير عامل. lọ́wọ́ ẹ̀dẹ̀ rí ni nígbà wo kò sí nǹkan kan so pàápàá jùlọ torí ìdáǹkẹ̀ ń bẹ tó ṣe yí pé kì í ṣiṣẹ́ ló jẹun wíyàn ìkẹ́ńbẹ tí ó ṣiṣẹ́ ìkẹ́ńbẹ tí ò ní ṣe irú ilé èdè ò ṣiṣẹ́ lápẹ̀lú máa sọ pé sà àtẹ̀rímùkà ìgbọ́rú ilé yẹn o àna ìdán àtẹ̀rímùkà òun ò ṣiṣẹ́ mẹ́ẹ̀ torí gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀ máa kàn nínú kéwù nọ̀rọ̀ bó ti yé èyí tí ó ṣiṣẹ́ náà wà ó ẹ̀ wọ́n kó àwọn gbà pé máa ń ṣiṣẹ́ àwọn kú fati àǹbalà àwọn gbà pé máa ń ṣe kí wọ́n máa ń ṣiṣẹ́ tó yẹ tẹ bá dọ́dọ̀ tí wọ́n bí orúkọ sọ yìí pé sa afdokul kọ́ọ̀là sa afdokul kọ́ọ̀là kọ́fẹ́ ṣiṣẹ́ mi báyìí nìyẹn máa sòtítọ́ ṣùgbọ́n wá sọ fún pé ìdánù yukirimaka lọ́ọ̀bù sẹ́ni gbé yẹn fẹ́ ṣiṣẹ́ mẹ́rin ìdán yukirimaka lọ́ọ̀bù tẹ́ bá fẹ́ wí ìdán yẹn bó lẹ́sìn rí harufu nasbin bẹ́ẹ̀ sì pé lásán náà nìyẹn mo rò pé kúfà ní abẹ́ ti kẹ́ kàfàrà ní torí àjò mi àlẹ́ ń kà lọ́wọ́ so harufu kìíní o nasbin mabniyu ala sukun la mahalla lahu fún ìlú yẹn máa jẹ́ mọ̀tọ́rì mọ̀nsúbì kìíní o bìí ìdán wà á lámọ̀tún yìí so bákan náà náà àwọn ọ̀fẹ́rú òfin ẹlẹ́ẹ̀kẹ́ wọn ní káì. tọ́ káì yẹn harfu nẹ́sì náà lẹ́ẹ̀pẹ́ máa ṣe ṣe àwọn tọ̀hún yẹn náà ni kásìkò wa bá lọ bákan náà láàmù káì láàmù yẹn wọ́n máa ń pè ní tààlẹ́ ìtòrí bí kì í sọ wípé adùrùsù lọ́gàtà lè àròbí yàtà lè àfàmàlẹ́kọ̀ àná láàmù káì nìyẹn ọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ láàmù káì ó sì lè túmọ̀ tààlé ló ń gbà mí láàmúlì juhud aláàfin kẹfà nìyẹn àbí òun máa ń ní bí nẹ́fìyò yọ máa ti ṣáájú ẹ̀ pé máa ká ní ẹlẹ́mọ̀jẹ̀tẹ̀ hidú lè tẹ̀rí súbà àtẹ̀lé yẹrù súbà máa ká ní ẹlẹ́mọ̀jẹ̀tẹ̀ hidú lè yẹrù súbà kò ṣeéṣe kó ní gbìyànjú fèlè kò yẹrù ṣùgbọ́n àyàn pé ní fẹ́ẹ́ lò mọ̀dọ́ ọ̀rẹ́ mọ̀nsó bí láàmìlì tìfò mo rò bó ti yé bákan náà ẹlẹ́ẹ̀kejì òun ni hàtà hàtà òun náà máa ń fún fún ìlú mọ̀dọ́ ọ̀rẹ́ òun ní nẹ́sùlá fi àṣẹ́kìrì mu bá kyerà máa tètè jù hàtà ọ̀sọ́lì alifájàrà kí n lè fi kékeré o ní máa ṣùbà hàtà àyàn bó lẹ́ẹ̀tẹ̀ wẹ́ pé ní hàdáàtù nẹ́sùlì mọ̀bìnìyàtọ̀ alákínní o alàṣùkùn ọ̀sọ́lì yàtọ̀ pé ní fẹ́ẹ́ lò mọ̀dọ́ ọ̀rẹ́ mọ̀nsó bẹ́ẹ̀ dáhùn bí hàtà wọ́n aláwọ̀ tó náà sùpìhì àlùfáàjà tó o bá mi ẹ̀ ṣe rí nìyẹn bákan náà aláàfin kẹjọ òun ni fa fa yẹn wọ́n máa ń pè fa òsàbàbíjà fa wo okùnfà kí ló fà torí pé ń tọ́ka sí pé òun tó ṣáájú rẹ̀ yẹn òun ló jókòó fàtẹ́lẹ̀ yìí fi wáyé bí ike sọ pé èsì bí ó ṣe sùúrù fọ̀tànẹ́là ahsanẹ̀lì jẹ̀záì sùúrù yẹn ni ó fa ẹ̀sìn tó da lórí yẹn fáwù yẹn kí lẹ́yìn pé wọ́n pè ní sábàbí ìyá tànẹ́là yẹn pé ní fẹ́yìn lòmọ̀dọ́ ọ̀rìn sẹ́wọ̀n pé kú ara kú fani mọ̀nsókò bí fáì sábàbí wọ́n alámọ̀tò náà ti fi àlùfáà ọ̀rọ̀ ló dé bẹ́ẹ̀ ọ̀dà ìbéèrè kẹ́ wá jáde bó lẹ oríṣi fà lọ́wọ́ bó ti fẹ́ mọ fà sábàbí yá ṣé ìdí èsì sábàbí yá ẹ wà fún ẹsọ pé jésù bí ọ pàtàmẹ́ẹ̀là ẹ túmọ̀ pẹ̀lú kí náà yòó kọ́ sáájú rẹ̀ tọ́lá bùlọ́hún náà. látẹ́kísàl fọ́tàkìsàr má rojú kọ́ máa padà pàdánù fa fọ́tàkìsàr tí sìfàmù bá tún sáájú rẹ̀. hali tẹ̀sílù rọ̀hìmà sọ̀ ń da mọ̀lẹ́bí pọ̀ bí pọ̀tẹ́dì húlà lè jẹ̀ mẹ́ta pé ọjọ́ béèrè kájú àbá tún ṣáájú kọlọ́hún mójúkó mi warhamni kó sì kẹ́mi sẹ̀wọ̀n kọlọ́hún là ó di dùá sẹ̀wọ̀n kọlọ́hún yìí sẹ́gbẹ́ rẹ̀ ti wá látọ̀dọ̀ ẹni tó ṣe kí ni ẹni tó kéré sí ẹni tó fa adìkúlẹ̀ àlìjẹ̀ mẹ́ta ọlọ́run kẹ́mi sàánù mi kí n lè fi wọ́n kí ni o. nínú ọ̀nà ẹ̀dá ìfìdí fáwọn àṣàlàbí ya àwọn ni kíkà máa ń ní sáájú rẹ̀ tí o fi ẹ ìmọ̀ anírẹ̀ kẹrin tí ọ̀rọ̀ ọ̀run láti ṣẹlẹ̀ lápẹẹrẹ ọ̀fẹ́ láìsà ń di ìsọdí yìí kọ́ wọ́n máa kí n sì lọ́ọ̀rẹ́ kan ó mà ṣe tí mo bá lè ní ọ̀rẹ́ kan ṣùgbọ́n ọlọ́rẹ̀ nítorí gbogbo àwọn ọ̀rẹ́ tó ní ọ̀tá ọ̀yọ́ kò lè sọ lè fún balẹ̀ kò lè fa ìfẹ́ mọ́ fún mi fáàrù yẹn sàbàbí yẹn torí pé tàmọ́ ní lọ́sájú rẹ̀ títà rájí bá tún ṣáájú rẹ̀ ni mo tó fi kọ́ pọ́sibù kí yẹn ṣẹlẹ̀ bí irú irú òun ni làálà pé làálà lọ́ha yẹrù zókò ní fẹ́ lọ́wọ́n á lè pèsè fún mi fa àtàsọ̀dákọ̀ rọjá ṣé ṣé àwọn ata ló lóbi sáà lè ní lọ́la ká lè nínà. inú nǹkan tó lè ṣáájú rẹ̀ tẹ́kìrì sàbàbí ìyá òun ni àlàárù bí kéèyàn polówó nǹkan kéèyàn polówó nǹkan fún yẹn kó fi nǹkan lọ yẹn. àlàtẹ̀zúrù ni tó ní wá tẹ̀mí wò ni náà wá sí tẹ̀mí wò fa òkèrè mọ́ká kí n ṣe kí ni nǹkan báwo sábàbí yà. àtàwọn ìbò náà tún máa wá ìfihàn lójú kòkòrò tàwọn ìbò tàwọn ìbò hàlà tẹ̀fùtàrù ṣọ́bẹ́ẹ̀kẹ́ sọ̀ wá ní sí wíńdò ni ọ̀yọ́ di kó lálẹ́ àwa ó kátàgùn lè wọlé ìfihàn lójú kòkòrò tàwọn ìbò bọ́ bọ́ bọ́ bọ́ kéèyàn wá nǹkan tá gbáradágbára ẹnẹfù ọyàtọ̀ sí náà yìí sáà kàtẹ́lẹ̀ nẹfù yìí ọkàn sí nẹfù yìí nǹkan láyà àti tọ́líbù mùtà àkìrọ̀ túdẹ̀ǹtì kan ò ní pẹ́ délé ẹ̀kọ́ ọ̀yọ̀ àtàp táwàápù nẹfù yìí ò ní ọ̀yọ̀ àtàp táwàápù ẹ dákun orin yẹ lọ ha tẹ́lá ti lè ha sórí gbogbo mẹ́rẹ̀ẹ̀wá náà ń ṣe wàhálà sí láti gbà ẹ̀ rí ìdèmọ́lẹ̀. akọni sọ pé mọ́rù wádìí hàn mọ́rù wádìí hàn tẹ́lá ti hẹ́sẹ̀ yọ̀kẹ́ yẹn ó ti tó mọ́rù wádìí hàn ẹ̀ máa kọ́ lọ ni o wádìí ha ẹ̀ ìkẹta nìyẹn. èyí tí ìparí ṣátúrò àkọ́kọ́ ń bi orin yẹn náà. مر ودع وجه وصل واعرض لحظهم لحظهم ض ض ض ض ض ض لحظهم أيها الكفر عميوني àti fẹ́ bọ́ síbi ẹgbẹ́ kejì tàmánà wárì jù ẹ̀mí ẹ̀kọ́ wá òsè wárì jù kàdáàkà nẹ́fùjù kàdáàkà nẹ́fùjù kọ̀dìkà mọ́la ògùn mẹ́wẹ̀ẹ́wà rẹ̀ tẹ̀yẹ́ ti kó sínú ẹgbẹ́ ọlẹ́ẹ̀ka sí mọ́rù. وادع وادع وصل وعرض لحظهم أيوة كان كنمجي هفعل بيوني تمنى وارجو كذاك النفي قد كمل آه. سمن ورجو كذاك النفي قد كملا مرود وانها وسل وعرض لحقهم سمن ورجو كان النفي قد كملا مريا أمر وانيا وادع أدوانيا تانين ثم دعاء وانها في كتانيا وصل يعني استفهام كانيا وعرض هنا العرض في لطاوي وعرض لحده من يتحديد تاوي تمنى هون تمني وارج هون رجع نفي هون كان آه، هون هون يقول ما زال ساتي في بيان هذي بيان هذو بعو يوني عليك هذا يا مر وادي عن وادي كذاك النبي قد كمل أرجو كذاك النبي قد كمل الحرف التاسع هوني واو واو واو ينوم كن معية معية لقاتل فلو nítorí pé sùnmọ́ ọmọ àní máa ń tú àti gẹ̀ẹ́sì kí n sọ lápẹẹrẹ nísì látòmìn wọ́tẹ́rù ṣùbà má sọ pé òní ṣe ohun tó yẹ o ṣùbà kọ́ máa wà pẹ̀lú rẹ̀ ní kíni wà yẹ máa lọ́rọ̀ bó díẹ̀ ọ̀yá kíni ìrọ́bù ṣùbà yẹn ọ̀yá fún ìlú mọ̀dọ́rẹ́. Eh, eh, so bákan náà lẹ́ẹ̀kẹwàá òun náà ni áó áó áó yẹn ìtumọ̀ méjì ló lè tó ẹ̀mí sọ pé tàbí o lọ́rọ̀ ẹ̀sìn ńlá ọ̀rọ̀ àtúkò ní máa ń túmọ̀ ilá àti ìlà àyàfi until àti ìlà tó. Uh-huh. ẹnìkan lọ sọ báyìí ó ní là à ń tẹ́sí ọ̀nà dọ́yìfá màá máa retí àlejò àwọn yàtúrọ̀ kí ni tuma àwọn yẹn mẹ́yẹn ìwé lẹ́yìn bẹ́ẹ̀ tù. ìlà ni ẹ̀jẹ̀ akọ́kọ́ wí àyàfi tọ́ba dé ni nítorí tẹ̀ mọ́ ìtumọ̀ tó lè mú nìyẹn. tọ́ba ti dé sí ẹ̀yẹ́ tó gbọ́dọ̀ tó lọ́ọ́ dó sẹ́nu ọ̀nà wọn. àyà sí tọ́ba dé. ọ̀rẹ́ ti gẹ́gẹ́ rẹ̀ sọ yá fún tọrọ yẹn náà ń bọ̀ wá ń bọ̀ sọ. bákan náà ẹ̀hẹ́ obìnrin yẹn pé yàtúrọ̀ yẹn kí lẹ́gbẹ̀ẹ́ o tẹ́ bá pé àwọn yẹn pé ni àdáàtún nọ́ọ̀sì sẹ́mu kí wàá lò sí lọ́dọ̀ àwọn kúfa ẹ̀sìn wá gbàgbé à ń tún fi yí òní. mọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ ń sìn yaxduro yaasa ni kinu ficil mudaare mansuub wa calaamatu nasbihi alfatxa sadiye aha qof yàgbé ohun tí ń dọ́gbọ́n sọ òun ni èyí tí sèkú fẹ́ pàkíyèsí yẹn ìyẹn la tẹ̀ fẹ́ gbọ́ bẹ́ẹ̀ ń sìn sọ tọ́ bá sọ yìí pé. لأقاتلن الظالم تدري ما بلا بوسيجا إيه ما باجا أو يرجع لأمر الله كلا لين إلى ثواني يا جليني فأدرس السادسة عشرة جزم الفعل المضارع سأل عن بوكمية عبدالله هيا بسم الله جزم الفعيل المضارع إعقاك عن يعني الدلوب 16 والجواز والثمانية عشر وهي اللم واللمة وألم وألمة ولام الأمر والدعاء ولا في النهي والدعاء وإن وما ومن ومهما ما وأي ومتى وأيانا وأين وأنا وحيثما وكيفما وإذا في الشعر خاصة طب قولي ابن عجرومة رحمه الله تعالى قولي والجوازم ثمانية عشر يعني في جوازم الفعل المضارع ونجا ما هو فعل المضارع ونجا زب تنتين و أولا اللام كنين جلام òun náà ni wọ́n á ń pè ní harfu nafyin àbí harfu jazmin wa nafyin wa fal ẹ̀hàn pa abimẹ́nu barú ẹ̀ bí ká sọ pé lam yanja Zaid Zaid ó lè pass ọyá ọlọ́rọ̀ jù kọ pass ọ̀bọ̀dì rẹ̀ ọyá lámúyẹ̀ kí láti harfu jazmin ẹ dáhùn ẹ dáhùn ẹ má jọ rẹra wọkọlì ọ̀bọ̀dì rẹ̀ bó sì wù yẹn sọ yìí pé àdáàtú jazmin. مبنية على السكون لا محل لها من العراق ينجح ينقى المطار علامة جزمه السكون وبس يبان صا آه، ها إليه جبان إليك تجوني لم أوني آه لم لم أونا wọn lòun náà lè yí nǹkan báyẹn náà ẹ lè pè é ní harfu jazm wọn náà fi ẹni wọn kọlì wọn náà lè túmọ̀ ọbẹ̀ dáadáa lè túmọ̀ ọbẹ̀ bí irú àpẹẹrẹ tá bá sọ yìí pé sanufu alápẹẹrẹ kan lámọ́ yẹ́dìkú lè ìmọ̀ ọ̀nù kí kúlóòdìkù àyà lámà ya kí ni wọn lálẹ́ fi àlẹ́ sọ pé harfu jasmin ọ̀nà fi ń wọ́n kọ́lù tọ́lọ́ náà fẹ́ yí sí mọ́tì ni wọ́n fẹ́ yí sí mọ́tì ni ọ̀rọ̀ bó ti yé náà fún ìlò òun náà ṣe. yẹ́ ti kò lè yan náà ń kọ́lé kan pé màjú zoom bí kíni o. ṣùgbọ́n yàtọ̀ tiẹ̀ ni pé mẹ́fúyù tiẹ̀ mustamir ní ìlà zamani takallum títí dìsín o lámà yáàdùn kì í tí ì dé báyìí tó fi di kí ni zámánì ẹtẹkẹlẹ ìgbà tá a fi ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ bó di ń sìn sẹ́wọ̀n kó yàtọ̀ sí tìyẹn pé kò ṣe lásán láwí àìsọ pé yóò padà sí kò ṣe ni ìgbà tá a ń sọ̀rọ̀ yìí kìíní ẹ̀ lè yí o bákan náà ìkẹta wọn ni alam wọ́n ní bẹ́ẹ̀ ti bí yẹn náà lẹ́bi o harfu jazmi wọn náà fi yín kọ́kọ́l àbí ká ẹ pe àléfù tó ṣáájú rẹ ní harfu istifham ẹ̀ ń yẹjú ẹ̀ ní kọ̀ọ̀kan alam ẹ̀ gbé dáhà bá bẹ́ẹ̀ tún ju àwọn dáhùn alam tí alam tó ti mọ̀ ní sọ ọmọ pé tó di rẹ̀ sọ ọmọ yìí pé sọ ẹ̀ kọ̀ọ̀kan sọ yìí pé hamza yẹn kí lẹ́ pé o harfu istifham lámù ẹ̀ wá sẹ́yìn ẹjọ́ lọ́dọ̀ pé lámù harfu nafiyin àbí jazmin wọ nafiyin ọkọlì. alam nashrah ẹsẹ̀ wọn ẹ̀ka lọ́pẹ́ fẹ́yìn lọ́mọ dọ́rí majzum bí kíni ọ bí alam wọn alamọ̀ fi jazmihi ẹ̀dáhùn àsotún sọ ẹlẹ́ẹ̀karùn òun ni lámù amọ̀ àti dùá. لام الأمر هوني لينفق طبعا ده ده لينفق في ساعة هكذا في لام للأمر ينفق هكذا مضارع مجزوم بكنو بلام الأمر علامة الجزم ولنا نكنو so ما كان لا كفا هوني لا في النهي والدعاء تطلع جاء دعاء خلاص وبعدين لا يسخر قوم من قوم كلا لا يوم يعني. لا الناهية يسخر ينقى إجويا مجزوم بلا نهي وعلامة جزمه السكون بين طبعا جدعنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا تبقى ولاية كده يفهم الدعائية ẹ máa fẹ́ rí nínú ẹ̀yìn àmì ẹ̀mí ẹ̀kọ́ ń bí yọ lá àdúkìrẹ́ àdúrà ìyà sọ bá rìn ẹ̀sìn rí nìyẹn. ẹ wá rí gbogbo àwọn eléyìí tá a kà bíi mẹ́fà yẹn wọ́n ń jẹ́ kí ni o àwọn àdáwàtò lè jásùmí alẹ́ ti tẹ́jú sí fẹ́hìlán wàhídà àtàwọn yìí ti máa ń fún fíìlì méjì náà wà gbogbo ẹ̀rọ àbá àti jẹ̀pọ̀ ọ̀rọ̀ ló dé rẹ̀ àbá àti jẹ̀pọ̀ òun bẹ̀rẹ̀ láti di eight fíìlì mọ̀dọ́rù méjì làwọn máa máa fún ní jásàmù fíìlì aláwọ̀ kan tó fún ní ẹ̀ máa pè é ní kí ni o fẹ́yìn ló ṣàrùkọ̀ọ́ ẹlẹ́ẹ̀kì tó fún jásámù kílẹ̀ máa sọ yẹn máa pè ní jawabu sham ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ fi kí n sọ yí pé ìntẹ́kọ́rá akọ́rá àti bẹ́ẹ̀ ọ̀yà ìyẹn ńkọ́ àdáàtú sham tẹ́kọ́rá ńkọ́ ọ̀yẹ́ ló sham mọ̀jùzún bí id ẹ wá alámọ́tò jásmìhí asùkù ọ̀yà wọ̀ fàáyé lòlú ẹ̀ wí ẹwé ẹ dákọ òjò bá bá mi ẹ dáhùn àǹtà mọ̀rọ̀ bó ah, ti ń sìn ẹ̀hẹ̀ máa sọ ife akara kí ló máa jẹ́ yàwá bó ṣà tó ti ń sìn máa ju zoom ẹ̀hẹ̀ wà láwọn tó jẹ́ mi hi àsùnkàn tó wọ̀fà ìlú yẹn náà ẹ̀ tuntun mi bí gbogbo wọn yẹn ti rí látòkè tó fi dé lẹ́nìyàn ọ̀rọ̀ bí rẹ̀ ọkàn yà á nǹkan kan bẹ tó yẹ kí kásàlàyé rẹ̀ fún wa òun ni pé ṣé dandan ni kò jẹ́ mọ̀dọ́rì káàbì pé ní fẹ́ lò ṣàwọ̀ ìjàwábù ṣàwọ̀ ọ̀nà tí máa ń gbà wá pọ̀ wọ́n fi pé aláwọn súwárò ti ń bẹ fún ẹyin ló ṣàrò. ó di bẹ́ẹ̀ aláwọn suwárò ti ń bẹ fún fúnyín ló ṣàrò lẹ́yìn náà ni ọ̀rọ̀ kejì tá a tún fẹ́ mójútó òun ni pété gbogbo ẹ̀ ní àràfí àwọn kan ti ń fún fúnyín ló ṣàrò tó ní jazm àti jàwáàbù rẹ̀ yìí ṣé gbogbo ẹ̀ ní harufu kì ṣe gbogbo ẹ̀ ní harufu yín nìkan lẹ́nu wọn kò sí pé harufu níbi tìfáfẹ́ làwọn ìlànà ṣùgbọ́n máa mọ ìdùnmọ́. ẹnu àwọn olùmọ̀ kò lórí rẹ̀ àwọn míì pè ní ikọ àwọn míì pè ní half gbogbo àwọn yòókù lẹ́yìn àwọn èyí tí mo sọ yẹn pátá ni wọ́n pè wọ́n ẹnu wọn kò lórí ẹ eléyìí jẹ́ nǹkan tó yẹ ká ṣe kí ni ni pé ṣé gbogbo gbàdábà wí fẹ́yìn lò ṣọ́ọ̀rù àti jàwáàbù ṣọ́ọ̀rù láàzìm àníyẹ̀kú lẹ́mú dọ́ọ̀rì à ọrọ nínú kì ṣe dandan ṣé fún sọlá rẹ wọ́n yà á sọ náà lè lè fi fáwọn ọjà wà lóun yẹn lẹ́yìn dẹ́kun kan òun lọ́rọ́ ẹgún jù wọ́n máa sọ pẹ̀lú. kádẹ̀ parí ẹ̀ lọ́dọ̀ wọn máa ní sọ̀rọ̀ fún wa àbí wọ́n ń ta ti kéré nìyẹn. bóyá máa padà sílẹ̀ mọ́ wá sí ìta ìbéèrè tí a ń béèrè lọ́wọ́ òun náà ni pé ẹ̀rì pàtó kọ́kọ́ wa pé àwọn àdáwà tó gbogbo ẹ̀ ní wà nù bírò in ẹnu àwọn olùmọ́kòsí nínú àdáwà tó ṣàrò máhìmá àti kézímá òun lẹ́nu wọn kò sí náà fi sàárì nu wọn tó jáde pé wọ́n pè ní fíìm adẹ̀rú nu wọn tó pè ní ismani a àrí nu wọn tó pè ismani a nu wọn tó pè ní harfad. kì í ṣe fẹ́yìn lọ. àrínú wọn tí wọ́n pe mahma àti idma àwọn kan pè ní ismaili àwọn kan pè ní hasan. ṣùgbọ́n gbogbo àwọn yòókù lẹ́yìn mẹ́ta yìí asma ni wọ́n nínú àwọn jàwáàzì mi lè fẹ̀yìn láì tó. ògbó ti yé bẹ́ẹ̀. sọ̀nkẹ́ tá ń bá lọ sí àfilọ́ òun náà ni fáìlù ṣáùkà àti jàwáàbù rẹ̀ yẹn ọ̀nà mélòó la lè gbà ọ nù tó já sí pé ọ̀nà àkọ́kọ́ nìyẹn tó yẹ kó là ń kọ́ lọ́wọ́ pẹ̀lú wọ́n lò o ọjọ́ mu dọ́ọ̀rẹ̀ òun ni bí wọ́n àpẹẹrẹ ká sọ pé ìntẹ́kọ́rá àkọ́rá tó o bá kà mí ní ọ̀ka ẹni pé mu ni méjèèjì nígbà mí kàn dẹ̀rí wọ́n lò àti rẹ̀ má jẹ̀mú àtẹ̀sìn rẹ̀ yẹn ó lè jẹ́ máa bí. bí kí ẹ sọ wípé ń fa àtẹ xeyrọ́n fẹ́yìn dàkọ̀lì búkà ń fa àtẹ xeyrọ́n fẹ́yìn dàkọ̀lì búkà tó o bá ṣe rere ọkàn rẹ ó sórí rẹ ẹ rí i pé fa àtẹ aláwí agáwọn fẹ́fẹ́ ìlú máa bí mi. إن أداة الشرط ما لا يكون تجزم مفعلين فعلت أن يكون فعل ماضي بعد نسي رابو العيا نغني على السكون بتاء الفعل فول سيواري وهذا الفعل أويل إيه وهذا الفعل في محل جزم فعل الشرط سكري عليه كذلك سعد قلبك حيث يكون هنا فعل ماض أي مبني على الفتح في محل جزم جواز الشرط لقى بك جري فعل شرط لجمد في الله راو فايق جواب الشرط ما جمع ذلك هذا إن فعلت خيرا يريد تعويله قال يسعد قلبك إن فعلت خيرا توبة سريري يسعد قلبك حكرا مع سريري أدري بين إن فعلت أبيت سلك فعل ماض مبني في محل جزم فعل الشرط يسعد يا إن فعل مضارع مجزوم يا جواب الشرط أبيضا وعلامة جزمه السكون وهو جواب الشرط ọ̀nà míì tó tún lè gbà wá ẹ tún ta lókìtì. fẹ́yìn ló ṣàrùtì lè jẹ́ mùdán rẹ̀ tíjà wa gbọ́dọ̀ ọ̀jẹ̀ máa ń gbè. bí kí n sọ pé in taf'al khayran ẹ̀yọ̀kẹ́ yẹn náà láti ń yípo fẹ́yìn qalbuka. in taf'al khayran fẹ́yìn qalbuka amúlára wọn. ìyẹn kọ́ àdáàtú kìnìún ṣọ́ọ̀bù tẹ́fà àlẹ́ فعل الشرط مجزوم وعلامة جزمه سعيد أنقى فعل ماضي مبني على الفتح في محل جواب شرط سبحان يا دليل إما عن قديما فون فعل مدار من جزم يوفو مجيرة من جزم أصبحت إنوان بي موغن بي ما وما تفعلوا من خير يعلمه الله تفعلوا أيا فعل شر داون مجزوم وعلامة جزمه حذف النون لأنه من الأفعال الخمسة فنقا جواب الشر مجزوم وعلامة جزمه وفعله في ضمير مستتر كلهم الله نيو mọ̀fáìlùhù allah hu yẹn wá ń jẹ́ kí ló mọ̀fáìlù mọ̀kọ́d fáìlù yẹn ní jẹ́ mọ̀ákà àdúgbò èdè yẹ wọ́n gbé fáìlù sẹ́yìn mahama àdáàtú ṣáàtù lòun náà tó yẹ tẹ́jìzìm fìcìláì mahama táyìṣ fìlhayat tẹ̀mú báyọ̀ kò di lò tẹ̀mí láyé tó wàá padà kú náà sọ sáyẹn sì yẹn kí lẹ́yìn pé o ẹ̀yin lò ṣàrò aha sọ aláwọn ti jásí ni o jawabu ṣàrò majizom bákan náà àwọn àdáwàtò ṣàrò òun ni ìdìmá ìdìmá tí ó fún fún ilé mọ̀dọ́rì méjì ní ni ṣùgbọ́n rìn lẹ̀ fara sí ni. idma tadhab adhab nígbà tó bá tilẹ̀ mí ní ọ lọ ọbẹ̀ ìtìlẹ̀ kọ́ńbì ọ̀tẹ̀lẹ̀ ọ̀nì ni. àyà idma yẹn kí lè wá padà pé àdáàtú jazmi tajazim lẹ́yìn láì. kí ni ìtumọ̀ rẹ̀? fi ayé makaani ìtumọ̀ rẹ̀ nìyẹn. kan idma adhab ìtumọ̀ ni pé fi ayé makaani tẹ́tàm bí yóò torí kọ́ lè mí náà lọ tó bá ti ṣe àwọn ìrọ́bù yẹn náà lẹ́sẹ̀ wọn bẹ ti gẹ́tì bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà ni ayù kíyàn sọ wípé ayà kìtà bí n tẹkọrọ tẹ́lá yóò tó lè kà ayà kìtà bí n tẹkọrọ tẹkọrọ sẹ́ra yóò kórí kọ́ ọkà kòdùmín bọ̀ ẹ̀lìmọ̀ wàá múmọ̀ nínú ẹ̀. kí láti ayé ayé àdáàbò sàrò ìdáàbò ńkọ́ mọ̀dọ́fù ilé àbẹ̀bọ̀ mọ̀dọ́fù ilé ìmọ̀jòrò wà alámọ̀tò jàríhi àlìkẹsọ̀ ọ̀yà tẹ́kọ̀rọ̀ ńkọ́ fàyín ló sàrò mọ̀jùsùn mọ̀ alámọ̀tò jàzùmíhi sùkùn ha níbẹ̀ yẹn ńkọ́ mọ̀bìnrin yóò. على كنيو على دم في محل نفس اسم مفعول به هذا غلط أو أن تأخذ كلمة تأخذ هي ما جاء جواب الشرط هلا يبقى فيها اسم قيلولة جاء قري إلينا حافظ اسم قيلولة بكنا يكجي هوني متى هو من جاء للاستفحام متى الاستفهام ثم kan bẹ tí máa ń jẹ lè istifham náà ìkan bẹ tí máa ń jẹ lè istifham ìkan máa ń jẹ lè ṣọrọ èyí kan ní túgbà ń bí òun náà eré yìí tó ń fi istifham òun ni ká sọ pé má ya àti bọ́ì nígbà òlàlejò òde òun ò ní fún nǹkan jásímù nígbò làlejò òde kò lè fún nǹkan jásímọ̀ wọ́n fún lè máa fún yàn lójú yẹ ṣùgbọ́n mọ́ta àtọ́jẹ́ ti àdáàtò ṣáàpù ní kálukú mọ́ta tẹ́kọ̀ọ́ tẹ́ṣọ̀ọ́ mọ́ta tẹ́kọ̀ọ́ tẹ́ṣọ̀ọ́ nígbà tó bá tún ṣe kíni o tó bá tún ṣe díkìrì ó sì máa ní fura lẹ́nu rẹ̀ bí àpò ah, ń ṣe díkìrì ń tòótọ́ ń ṣe rántí. مطع يعد اسمه في الشرط تذكر عد في فعل الشرط تشعرون جواب الشرط تكجون أجانا أجانا كنا اسمها أجانا نقع نالونا نقبع لهنا أداة الشرط لونا أيانا نأخذ بالأسباب yẹ àti nẹ́sùrù nígbà tá a bá ti mú okùnfà tọ́jú yẹn sì okùnfà téèyàn fi bímọ òní kéèyàn fẹ́ yà ó lápẹẹrẹ àtìlẹyìn ọlọ́wọ́ bóde pẹ̀lú kéèyàn ọ̀rọ̀ ọmọ náà ní inṣàlá ìmọ̀ ọ̀fẹ́ yà ó wọn ò sí kankan àwa lọ fẹ́ bímọ okùnfà téèyàn fi nímọ̀ ní kéèyàn lọ kí mọ̀rọ̀ bó ti ń sìn àyà náà náà kó ẹ̀tìrì ayyana yanka adatu shart kaji yanzu na akhudunka wala shart bil asbab jar wa majrur la yakun ya'ti yanka jawabu shart majzu ma yawa alamatu jazmi shi ni bayan hasu arfi al illa asawun yikasan wani aina aina ọ̀hún bẹ̀ wọ́n la lè fi ṣe ìsìfàámù gbà mí ká fi béèrè àyè kan èèyàn dọ̀yọ̀ mi báyìí kò mọ gbogbo àwọn àdúgbò ìwà ń béèrè pé ainal mosque sẹ́yìn náà sáré ìmútọ́ tẹ̀lé sáré ìforúkọ ni àbí ẹ̀fọ́ nísùnkùn sáré ìforúkọ ni ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ lórí eléyìí náà gẹ́gẹ́ pé nísùn istifam mabni ala al-fath fi mahalli rafi khabar muqaddam al-masjid ni mubtada mu'akhkhar ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ ṣùgbọ́n ayé náà tọ́jú ti ṣọ́ọ̀rù tó ń bí báyìí wọ́n máa ń fi mọ́ sí nígbà míì ayé náà mọ́ tún sàáfíìrù tẹ́jẹ́d mọ̀kìlìsínà wọ́n mọ̀hìbínà lẹ́kì ibi tó bá tààfù lọ wàá dẹ̀ ra àwọn ẹni tó máa nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa mẹ́ ibi yóò torí ọ lọ. ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti ń gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ayé náà mọ́ tún sàáfíìrù ayé náà mọ́ yẹn kí lẹ́kọ̀ọ́ ẹ má jẹ́ ọpẹ́ ẹ nípẹ́ lọ sùn pẹ̀lú ìlànà ìsìn tùsáàfì rúńkọ́ ẹ̀yin ló ṣàbù mọ̀jùsọ́ mọ̀ aláwọ̀ ti jàzù mí hìí tẹ́jì di wa máa jẹ́ kí ni jàwábù ṣàbù. àdáàtò àṣọ ìkẹwàá òun ni àná àná ìmọ̀ ń túmọ̀ kẹ́yìfà ha kẹ́yìfà tí wọn máa jẹ àdáàtú stéphane bimana kẹyìfà ṣùgbọ́n bí bàyà wá fẹ́ tún sí sharp àni tudarrid tezhab mark àbí nezhab mark àwọn ọmọ kéwù tó tọ́ ni wọ́n ń sọ fún àfa àwọn yìí pé àná tudarrid níbi yóò tó o bá ti lọ kọ́ yẹn lẹ́kọ̀ọ́ báyìí o nezhab mark a sì máa tẹ̀lé ọ lọ ẹ̀dẹ̀gẹ́dì bẹ́ẹ̀ á ń lè yẹn kí lágbè o àdáàtò ṣáàrù sùdọ́ọ̀rù èsì ńkọ́ fẹ̀yìn ló ṣáàrù nẹ́ẹ̀sì ààbò ńkọ́ jàwáàbò ṣáàrù ìkọ́ kan láwọn ní haìsùmá haìsùmá òun gun àwọn láti fi haìsù àti kíni àti má mọ́ọ̀yẹn záyídà lẹ́pẹ́ ààyè ní máa ń tọ́ka sí ìyẹn haìsù ìmúhùn náà lè wọ́ ọmọdé ọdún méjì ní jazam bí ká sọ pé haythu ma tusalli bí ikhlasin níbi yóò tó bá ti kírun tẹ̀mítẹ̀mí tó kù bá lè sọ aláàtú ọlọ́run agbárun rẹ̀ kò sí ìyè rárá rárá báyìí kó kí pẹ̀lú ìkíláàsì tó tọ̀ ọlọ́run agbárun rẹ̀ ẹ̀ka nígbà tí yẹn sàwọn ṣe àwọn fáwọn ọlọ́fíìtàn sí káwọn bá fẹ́ kírun wọ́n sì máa mú kinní dání òkúta kárìbàlà wọ́n gbà pé kò sílẹ̀ tó mọ́mọ́ táwọn bẹ́ẹ̀ fi orí kalẹ̀ ń bò mí ọlọ́run ò ní gbà wọ́n àwọn. ìrọ̀ pé mùsùlùmí èkó ṣe mùsùlùmí kúkú ni wọ́n tẹ́lẹ̀ náà ẹ̀gbọ́n ọjọ́ ṣe kérésì níjọ́ twenty five náà ni lẹ́wọ̀n adara yín láàmú àbẹ̀rẹ̀ ẹ̀ bá fi lọ́hùn tí ọlọ́ọ̀sìn ẹja fúnjọ́ kà péré ṣé ṣe mú ṣírí wà mùsùlùmí ọba kú khalidan mukhalladan finnar tí ọba tó bá lórí ẹ̀ ó dájọ́ ṣe ìsìn wọn bí jésù ní twenty five ní haúsá àrẹ́dì gẹ̀ẹ́sì wọ́n jọ jó wọ́n jọ gorí pẹpẹ gbogbo ẹ̀ wọ́n jọ sí mọ́tò máa ń ṣe wọ́n bá àwọn mùsùlùmí já sórí pé kì ṣe eré yìí dáná bíi mú wa ni àrẹ́yìn lè lọ sọ́ọ̀tì ẹ̀yìn fẹ́ lọ sí ń حيثما تصلي بإخلاص بيوتو لكن تصلي لمويت هذه البيت أيا جاء يجو تصلي أيا فعل الشر مجزوب وعلامة الجزمي حذف حرف العلة أسهم ستقبل ومن جاكين جواب الشر بعد أنا لا تجلا كيفما كيفما ẹni mọ́gá ẹni mọ ẹ bẹ́ẹ̀ ni mọ́ yẹn lè jẹ́ za ìdánigbà mi ọ̀rọ̀ bó di bẹ́ẹ̀ ọkàn ìjà sí pé àwọn olùmẹ́nu wọn àwọn kúfà ah ń tọ́ máa fún nǹkan ní jágàmù ni àwọn tọ̀hún yẹn nínú tọ́bí ẹ̀dínwó káìfà mọ́ yẹn ó ti dá bẹ̀rẹ̀ dúró kẹfà mọ tẹ kú mu àkúmu lásán lórí sẹ́ni pé wọ́n yàtọ̀ sí ọ̀rẹ́ má ti fi kankan náà ni o ṣùgbọ́n àwọn kú fa ẹni pọ́wọ́ sí wọn yẹn rọ̀ jìtìkan àwọn kẹfà mọ adátú sọ̀rọ̀ kẹfà mọ tó àmìl yóò àmìl àbínáàkù kẹfà mọ tó àmìl wàlídàyíká bọ́ọ̀ bá ṣe ṣe sí bàbá àtìyá rẹ̀ yóò àmìl ká àbínáàkù bẹ́ẹ̀ làwọn ọmọ rẹ̀ ó sì ti sọ. káyì fàmọ̀ yẹn ńkọ́ àdáàtò ṣàlẹ̀ sọ̀hámìl ńkọ́ yọ̀hámìl kótó débi kàwọn yẹn ńkọ́ jọ̀hábù ṣàlẹ̀ ọ̀dọ̀mírù ti ṣe káfíń mabniyu fi mahalli nasibi maf'ul bi sọ bó ṣe rí mi. Ah. tọ́ àwọn bàṣẹlẹ yóò àti kùfì yóò ẹnu wọn kẹ́kọ̀ọ́ lórí wípé ẹ̀yìn ló ṣàrùtà àti jàwáàbù rẹ gbọ́dọ̀ papọ̀ ní gbólóhùn ìfẹ́ máa mú mọ́ra wọn ìlànà kaifa ma tatakallam atakallam èyí ti fọwọ́ àti kaifa ma tatakallam atahaddath. kẹ́tíkẹ́tì bẹ́ẹ̀ ìyẹn náà já àwọn nǹkan tí a sáré pàkíyèsí wá sí bákan náà jawabu shart ńgbò ní máa ní fà nínú tàbá fẹ́ mẹ́sìn wá yóò ní fà nínú pẹ̀lú àwọn ọ̀rọ̀ tọ́jọ́ bíi ipa ti sọrú ohun tọ́jọ́ tẹ́lẹ̀ ọkàn fẹ́ jọra wọn ni kò jọra wọn tẹ́yẹ́yẹ́ tí jawabu shart tó bá jẹ́ jumlatun ismiyya wọ́n máa sọ wípé in tasma liwalidayka tó o bá tẹ́tí sóun bí rẹ̀ yá àti bàbá ẹ̀ fa anta ta'i'u. o ti tẹ̀lé wọn nìyẹn fa anta sẹ́wọ̀n pé anta yẹn jumla tó ismiya anta yẹn kí ni ọjà mubtada abẹ́ kọ́ tọ́ ìyẹn wọn máa jẹ́ kí ni a máa jẹ́ khabar والجملة من المبتدا والخبر في محل كنيو جواب الشرط ما جاوبه ọ bó ti gbogbo orí eléyìí dandan ni ká wí fà saju tiẹ̀ ìkejì àwọn tí jọ̀wọ́ àbùsọ̀ ọ̀rọ̀ tó bá jọ tọ́lá bí ìjà ni tó rìkwẹ́sìtì fún nǹkan rìkwẹ́sìtì fún nǹkan lè jẹ́ ṣe ó sì lè má jẹ ó lè jẹ́ má ṣe nígbà mi. bí ká sọ wípé inyes alka fakirun títálákà bá bí ọ léèrè fa á wéhi fa á wéhi yà á ta lọ hàn fáwọn yẹn òun ní kí ni ọ ẹni pé ọba jà wà bó ṣàrùtù rẹ wọn lọ bó dé bẹ́ẹ̀ tó kí lẹ́ wàá pé àtìyẹn pé ní kí ni òfin lọ amúr abẹ́ẹ̀kọ́ mabniya ala hafiya wọ́n lè ha yẹn jẹ́ kí ni mọ̀fọ́n lòdì kí ni wàá lè kọ́ fáwọn yẹn pé ní rọ́ọ̀bì tọ̀. رابط في جواب الشرط ولو سو جواب فسقوا عسو قندو sọmọ náà ni. wọ́n sọ fún mi wá pé tọ́làbù ẹgbẹ́ méjì lónìí ó lè jámùrù ó lè jẹ́ náà àpẹẹrẹ náà òun nípa sọ pé mọ́yìn yẹn olóògbé musa agataka ẹni tó bá ní ìdí ìrànlọ́wọ́ rẹ̀ ọ̀la takzulhu másáì sàtìlẹ́yìn fún másáláì sàtìlẹ́yìn fún alxezilan òun ni kéèyàn máa hẹ́pù yẹn èèyàn sì lágbára àtúnṣe. ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ ni so mọ́n yẹ kìlọ̀ ẹ̀yin náà ti mọ̀ bẹ́ẹ̀ fi yẹn tẹ́ bá rí i pé mọ́n àdáàtò ṣọ́ọ̀tì abẹ́ẹ̀kọ́ yẹ kìlọ̀ bó ń kọ́ ẹ̀yin lọ ṣọ́ọ̀tì dàwáàbò ṣọ́ọ̀tì wọn ni mọ̀sibókun bílá àbẹ́ẹ̀ sì rí bẹ́ẹ̀ tí ń túmọ̀ ọ̀tọ̀ làbí fáwa dàpọ̀ mọ́ fáà yẹn wọ́n ń pè ní mọ̀tẹ́sílà ẹ̀ sọ pé fáà yẹn mọ̀tẹ́sílà kí la ní jẹ́ látàzótó ha òun wá ń jẹ́ kí ni o ń jẹ́ gbogbo wọn yẹn látàzótó fáà mọ̀tẹ́sílà lánàhíyá àti gẹ́gẹ́ bẹ́ẹ̀ tàzótó tọ́jà mọ̀tẹ́sílà lánàhíyá mọ̀rọ̀ bó ti yẹ bẹ́ẹ̀ ní ìsìn pé wọ́n fa ayélujú damiru mustaqir wòjú bàǹtà kìdírù hu àǹtà hu yẹn ti ń jẹ́ maf'ul bihi wàlìjúmùlẹ́tù min alfẹ́ẹ̀l wàlfàìl wàlmaf'ul bihi fi mahalli kìíní o jazmi jawaabi sharti bákan náà nígbà tí fáàtú máa ṣáájú jawaabu sharti wọ́n ti jawaabu sharti bá jẹ́ fẹ́yìn láǹjà mi dà ní ìlú bọ́rọ̀ nkìtì bí àwọn lẹ́sà àti àwọn bíṣà àti àṣà. ìkúntàzá hájàtì tí wọ́n bá jẹ́ oníbùkátà fàásà rọ́bì hánìyàn sí yàtì kadiri àtẹ̀dá mi lè ta ọlọ́rẹ̀ àti bẹ́ẹ̀ ha ìkúntàzá hájàtì bó láti ṣe ìyàn ràtú sàrtì fẹ́ẹ́lì wọ fáìl sọ zankọ èmi èmi ọba nípa ẹ̀ma ìlú ẹ̀ bá sọ yìí pé kánẹ wàsùmù bó di ẹ̀sìn kánẹ wàsùmù zankọ habaru kánẹ habaru kún bó di ẹ̀rẹ̀ sọ mọ̀nsúbù alámọ̀tún nasbihi alálif ọwọ́ mọ̀tọ́fà ájà tí ń kọ́ mọ̀tọ́fà ìlú ẹ̀ wá sọ àlìjọ́mùlátú mí nìkanna wàsùmùhà wàkàbàrùhà fi màhálì kìíní o jazmi fìlì sharp. kékeré ní nkiri àkékèké ó ní fàásà rọ́bì àníyàn ọtí yẹn ọ̀rọ̀ bó ti rẹ̀ fàásà rọ́bì fáwọn yẹn wà ń kọ́ rọ́bì tán ọlọ́rọ̀ bá tọ̀ rẹ̀ pọ̀ mọ́ kí ni o jawabu sharf á sà àkílẹ̀ pé o fẹ́ẹ́lì jáàmì àbẹ́tí ni mabni ala sukun fẹ́ẹ́lì jáàmì mabni ala sukun ah, rọ́bì wa nǹkan. àṣà abẹ́gbó ni àṣà wa ẹ àmọ́ alábẹ́gun wa ni àṣà máa wà sínú àwọn mẹ́wàá àsìkò ni àyẹ̀bẹ̀ ti ń pè ní fún ìlú wa lọ́wọ́ wa. kí ni máa ní akíláàdé tẹ fi ń pè ní kínní ọyọ akílẹ̀ wa pè rọ́ọ̀bì yẹn ismu asa wọn fún wa mọ̀dọ́ ìyá yẹn ńkọ́ mùtọ́fìlì mọ̀bí àlàsókùn fìmárì járe ìdọ́fà. à ń ṣe kí ni o à ń yọ ọtí yàgà à ń alimọ̀sálì yàbí yọ ọtí yà ńkọ́ mọ̀nsóbù bí à ń wọn aláwọ̀ tó lẹ́sùn bí hi alifatiha káàfù yẹn ńkọ́ mọ̀fọ́nlù ń bí fi máa hali nẹ́sùn wàlíjúmlẹ́sùn min asa wa sumuhu tẹ mọ pé ẹ àníyàn tí a kà yẹ fi mọ àlì kábàárì lòun náà máa wà tẹ́lẹ̀ náà ẹ wà lóko àlì jumla tó ẹ min asa wa sumuhu wa kábàárùhu tọjọ jumla fẹ̀yìnlẹ̀ yà yẹn fi mọ àlì kíni o fi mọ àlì jasmi jawaabi ṣẹrùsì sẹri pé fẹ́ ń bẹ lọ́rùn yìí gan bákan náà ìdá káàní jawaabu ṣẹrùsì ọ̀nà kan tún yẹn tọ́ba ní mọ́ nínú jawabu shartu tí mo bá wà mẹ bẹ́ẹ̀ ká sọ pé intestate kiri mo bá kíran tó bá tètè jì tọmọ tẹ kúùtù ka sọlá tó fàjìrì ìrún àṣùbọ ò ní bọ fún ọ èyí bẹ́ẹ̀ ní tòótọ́ fàmà yẹn ni fà la lè pe mọ ni náà fìyà ṣe àfọwọ́n oníṣẹ́kẹ̀ kan tí ó sì lára kéwú tó máa nà fíà òun lẹ́ pè so nínú àwọn ọ̀nà tó lè fi wá nìyẹn tó fáwọn wà ní ṣe wà ní ẹ̀yìn rẹ̀ bákan náà ìkarùn bẹ́ẹ̀ òun ni kíkọ́ dí wà níwájú rẹ̀ yẹ pé ntòsìn ìlànà fọkàndé tẹ̀sítà àbínú kúló bá wọn tó bá ń ṣe dáadáa táwọn èèyàn wà á mọ́kẹ́ wọn sùn ọ̀bọ̀ ọlọ́run sọ pé ọmọ yóò tẹ̀ ẹ́ láha ọmọ yóò tẹ̀ ẹ́ rọ̀ṣúlá fọkàndé àtọ́ àlà fọkàndé jumlatu qad àti àtọ́à allah qad li tahqiq àtọ́à fil madi allah fa'il ẹ̀dígẹ́tì fi mahalli kíni o jazmi jawab ṣe ìkeje ń bẹ tí fàfilè ṣáájú wọn ti jà wàhálà ṣọ́ọ̀tù bá ṣáájú pẹ̀lú sin tàbí sàwùfà bí ká sọ wípé mọ́nyẹ ṣẹ́hìd ọ̀sàyẹ̀ ń jà fàyẹnjahu máa ń yàjà tẹ́sí àbí ká sọ pé fọ̀sọ́fà yẹnjahu méjèèjì lọ́lọ́ ẹni ọba gbìyànjú kò ní pẹ́ kò ní di oúnjẹ òun máa ṣe kíni ayege apas mọ́ yẹn kọ́ àdáàtú ṣáàpù abẹ́ẹ̀kọ́ ẹ̀jítẹ́hìd fẹ́lú ṣáàpù màjìsùn wà láwùjọ àzúmí sukùn ọ̀jọ̀wábù ṣáàpù ń bẹ̀ òun ní yẹn jà tẹ́sọ̀ pé mọ̀sùbùkù bìsín àbí pẹ̀lú sọ́ọ̀fà kò di bẹ́ẹ̀. tó wàlìjúmùlátú mí kíni o sáwùfà yẹn ń já sẹ́wọ̀n pé kíni ọ̀fà ìlú ní fi mahali kíni o jazmi jawabi shart ẹjọ́ ni wọn ń pè ní ìrọ́gbó ẹnìjọ́ sùn yín ni e, o tó bí àníyànjú rí nìyẹn. àdánsù sábìà àṣàrọ̀ kala ti bóun náà débi lọ́yẹ̀ sábàdé kala ọ̀sìn nínú wọn ni mọ̀rùfù àtúlẹ̀ àsìlẹ̀ méje ni àwọn orúkọ tí a máa ń fún ní kí ni wọ́n fà. والمقتدر وخبر واسم كان وأخواتها وخبر إن وأخواتها والسائل للمجتمع وهو أربعة أشياء النعم والعفو والتوكيل والكذب. طيب. قل مرفوعات الأسماء ìyẹn ni pé ẹ̀kọ́ kẹtàdínlógún nìyẹn àwọn orúkọ tá a máa fún ní rọ́ọ̀fù méje ni wọ́n àkọ́kọ́ ní alifáàlì tí wọ́n ń pè ní fáàlì òun ni alẹ́sìmọ̀lì mọ̀fọ́ ẹ̀kọ́ tá a fún ní rọ́ọ̀fù alimọ̀kúrò kọ́bùlà kò fẹ̀yìn lò tó ṣe yí pé fún ìlú rẹ̀ ṣáájú rẹ̀ ọ̀dùgẹ́ tìrẹ̀ ọkọ̀ tá a fún rọ́ọ̀fù tó yẹ pé adá kọ́ ọ. àfihàn lo rẹ̀ ṣáájú rẹ̀ wọ́n fi hàn pé ọ̀rọ̀ mẹ́ta ló fi ṣàlàyé rẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ ọgbọ́dọ̀ jorúkọ ọ̀rọ̀ kejì yọ gbàrọ̀ fún ọ̀rọ̀ kẹta rẹ̀ ṣáájú rẹ̀ ti rẹ̀ rẹ̀ ṣáájú rẹ̀ wọ́n hmm? fi hàn pé láti wí gbólóhùn ká sọ yí pé. sákọ̀tọ̀ lìwáládù ọmọ ṣubú láti pe àlìwáládù yẹn ní fáìlì àbẹ́ẹ̀ sì gẹ̀ẹ́sì torí gbogbo kíní mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló pé bẹ́ẹ̀ àkọ́kọ́ àlìwáládù jẹ́ kéṣù lẹ́yìn náà ni pé ó gbá kíni o ọgbà rọ́ọ̀fù ìkẹta ni pé takọ̀dámọ̀ kò fáìlì àbẹ́ẹ̀kọ́ ní ìlú ṣáájú rẹ̀ ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ ah, so eléyẹn jẹ́ nǹkan yọ̀ọ̀kan tí àkọ́kọ́ mú wa. Ah, sọkadì lè fi mọ́ bẹ́ẹ̀ tó dàtí kíṣẹ́ ó fi lè tún lọ síwájú sí dáadáa. ẹ̀rí kan sọ wípé fíìn lè ṣáájú ó fi hàn wípé ti rí òdì kejì rẹ̀ ọ̀rọ̀ ní bẹ́ẹ̀ mọ́ o. fẹ́rẹ́ ti gẹ̀ẹ́sì àti ká sì kọ́kọ́ mu wá fún wa wípé bá ń sọ̀rọ̀ pé orúkọ pè é ọ̀kẹ́ máa ń bẹ tó yẹ pé orúkọ ni ṣùgbọ́n mọ̀ àwùwalè ni lápẹ̀lẹ́ wọn pé sárọ̀ ní antes haba ọ̀rọ̀ bó ti yẹ bẹ́ẹ̀ sárọ̀ ní antes haba sàfẹ́ sárọ̀ yẹn orúkọ adífẹ́ létí pé kí ni ó ti ṣáájú òun náà bẹ́ẹ̀ antes haba yẹn ó lè jẹ́ súnmù tó ṣe kí ọjọ́ àwùwalè sọyìn pé tàbá fẹ́ padà gba lè sọ pé sáró ní zahabuka ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ ismu lè jẹ́ àwùwá ló ń gbà mí pẹ̀lú ani àti fẹ́yìn ha sọ ọ̀rọ̀ ọlọ́kùnrin ta wí yẹn nígbà míì fáìlì lè gbà wọ́n tẹ̀lé ní nsàlẹ̀ pẹ̀lú harfu jari zati bí kò ti fi ń gbà tẹ́ padà sí dẹ́hùn gbà tá a parí dáwọ́rọ̀ yìí. كان دوسي له فواصفه ما نصب من أحد كيف اسمه تيار تتغافز مية بعيدة كين غالا تتغافز أنا توفيت كأننا كنا ما رصد أحد طبعا فين بيا آه يعني فايل ينبع مين هي فايل هو أبي أولي بجاري تلو عرفي تيزي تلو فين يلو تيزي بيه فدار في جاري كتبي وليسي من يتبين حرف جاري زائد أحد يتبين فاعل مجرور لفظا أوه جرارارا مجرور لفظا مرفوع محلا سوك لي عادية مجرور كن مكيو لفظا مرفوع محلا يعني mọ sọ pé mọ ọrọ sábà mi ni ahadin sẹfún dalẹ yẹn kẹsàn abẹ fún ayọ ah, ayọ ah, náà là ń sọ mo dá ń sọ fún wa ní ibi mọ fún yẹn kì ṣe aláyè tí láàkejì fún gàdá bá sọ pé fáìlì òun la fẹ́ dọ́gbọ́n yẹn ojú fún wa mí yẹn yóò jẹ za ìdá ahadin yẹn kí ni wọn lásìkò ẹ pè ní fáìlì mọ̀jìrò rò láfúgọ́sì ṣùgbọ́n mọ̀rùfọ́ nǹkan mọ̀hálà àwọn yàgbẹ́ sọ pé mọ̀jòrò bíi min zaida alfijari zaida ẹ wá sọ wípé fi mọ̀hálì kíni o rọ́fàì òun ni mọ̀hálà yẹn. àwa wínú tààrí yẹn pé alimọ̀zikúrú kọ́bùlọ́kù fẹ́ẹ̀lú. ó fi tàbí ti tá lókìtì báyìí ó ti di mú tàdá àti làbárì nìyẹn bó ti yẹ kẹ́ máa mọ kéwú ní òdì kejì ni ojú àtòjì. sábàní nẹ́jà àtọ́ọ̀rì kò tọ́ọ̀rì kò yege kílẹ̀ pé nẹ́jà ìlú mọ́ọ̀dù mọ̀mí àlọ́fàtì abẹ́ẹ̀kọ́ tọ́ọ̀rì kò ń kọ́ fàá ìlú ọ̀rọ̀kọ́ tó ti yẹ kí n tó lànà ó fún fẹ́ẹ̀ ẹ̀dígẹ́sì ṣùgbọ́n mo á sọ yí pé tọ́ọ̀rì kò nẹ́jà kílẹ̀ pé tọ́ọ̀rì kò ní sí ọ̀tádà. ẹ gbọ́dọ̀ pé ń fáìlù mọ́ ọ padà sí yẹn lẹ́nu déyàn bá wí o. ọ̀bọ díẹ̀ ẹ wá sọ pé fáìlù mọ́ ọ̀dì mọ̀bí àlọ́fàt ọ̀fàìlù wàlífàìlù dọ̀míru mùsítátẹ́r dọ̀míru mùsítátẹ́r jawazan tàkìdírù hùwà tí ń lọ padà síta ní ọ̀ sọ̀rọ̀ sọ bá àrùn yẹn ṣe rí nìyẹn. alẹ́ bí gẹ́gẹ́. اه نعم إجازة oní ìkáyà ọwọ́ ni jẹ́ àzédò oní mùsàlá àti làbárí àyàn òye mi àfi tó bá jáde pé yẹn kẹ́ ní jẹjẹ àṣà yìí ẹ mọ ohun tó ṣe ó lè jáde pé bọ́yá yẹn kẹ́ ní jẹrẹ yẹn kẹ́ ní jẹjẹ àṣà yìí pé pé kọ rẹ̀ tí wọ́n sọ òun ní jẹ́ àṣà yìí ọkọ síbi dada ẹ ọtí kí ó bá ti pọ̀ máa ń lágbára gbangba mi.

وقال ابناءه أو قولك قام زيد ويقوم زيد فقام الزيدان ويقوم الزيدان فقام الزيدون ويقوم الزيدون فقام الرجال ويقوم الرجال وقام الحديث ويقوم النبي وقامت الميلاد ويقوم الميلاد وقامت الميلاد وتقوم الميلاد وقامت الجنود وتقوم الجنود وقام عقوك ويقوم عقوك وقام الرجال ويقوم الرجال tọ́ ọ ní ẹ wàá rí fáyín lòun náà pín sórí pín sí méjì á ní zọ́ọ̀hìr zọ́ọ̀hìr òun níbi ká ní kọ́ ọmọ zayd ọyá tètè máa ṣe rọ́ọ̀bù rẹ̀ fẹ́yìn lọ́mọdé mọ̀ bí wọ́n lọ pàṣẹ. zayd ńkọ́ fáyín lọ́mọ fún wa alámùtọ́ fẹ́yìn àdúmọ̀ yẹ̀kú mu ńkọ́ fẹ́yìn lọ́mọ rẹ̀ wa alámùtọ́ fẹ́yìn àdúmọ̀ zayd ńkọ́ ọmọ ẹ̀sìn yẹn jù rẹ̀ zaydani ńkọ́ fáyín lọ́mọ fún wa ẹ wá rí gbogbo wọn pátá tí ń wí láti ìgbà yìí lọ bí wọn ti máa wá nìyẹn pẹ̀lú yìí pé ìyá ni ẹ takọjá máa fò fẹrẹ gbogbo ohun tó wà lẹ́yìn rẹ pátá fáìlì ni èyí tí mo kẹlẹ sáré sọ pé kásáré ṣe káàdì ṣe darí tẹ́lẹ̀ òun náà ni kọ́ọ́mọ gulẹ̀ àmì ọ̀yà fáìlì màrúfọ́ fàlámọ́tòlọ́ fún yín àdómọ́tòlọ́ mọ́ kàdára tó alálì mímì ní ẹ̀pẹ́ ẹ sọ pé alálì mímì tó di ẹ̀ ń sìn. آه، منع من ظهورها اشتغال لمحل بالحركة المناسبة لياء المتكلم وهو مضاف يا يا جاكينو مضاف سبحان يا سيدي انتم ربي عليك عزيز هي فاعل مرفوع وعلامة رفعه الضمة المقدرة على الميم منع من ظهورها اشتغال لمحل بالحركة المناسبة لياء المتكلم arákàtọ́ bá yá èmi ní sọ̀rọ̀ mu àtikẹ́tì bẹ́ẹ̀ arákàtọ́ bá yá èmi ní ṣe kíni ọ ni mo ń sọ̀rọ̀ mu tó ìyẹn nìkan náà mo kà wọ́n pé ọyẹ ká sáré pe àkíyèsí wa ń bẹ̀. Um, nínú nǹkan tí a tún wò òun náà ni uh, ohun tó ní ti pẹ̀lú ọ̀rọ̀ ta ní sólìfẹ̀ẹ́ bóòlù á ti sọ fún ìlú di obìnrin bóòlù á ti fẹ́ sọ fún ìlú di obìnrin àfin ìlú mọ́dí ẹ̀sán ọdọbìnrin pẹ̀lú kí dáhùn sani sọ wà níparí rẹ̀ tọ́ba jẹ́ sàhábà kò dìbẹ́ abẹ́ẹ̀kọ́ tọ́ba ti jẹ́ mùdọ́rì kọjá ta alẹ́ lòfin títẹ̀ di yà kọjá tẹ̀jìlísù mọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ kọjá tẹ̀jìlísù kájẹ níta bá fẹ́ pin nǹkan lágbo a ní hakiki a sì ní màjáàzì èyí tó jẹ́ hakiki òun náà ní ká sọ pé ìmúra àbí ẹ ti ń bẹ ní etí mọ́tò mi tí mo gbé wá kò ní ọ̀rọ̀ bó ti yẹ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ náà ni kò rọ́ ọ̀sàtù àbí ẹ lè lọ fẹ́ òòrùn níyàwó bẹ́ẹ̀ náà ni kìsọ̀tù àbí ẹ lè lọ fẹ́ àlìmọ́tò àlìmọ́jáàzì ọ̀rọ̀ bó ti yẹ bẹ́ẹ̀ ní sọ aká àti sàlàyé rẹ̀ fún wa yìí pé tí ọba jẹ́ máa ń gbé lẹ́yìn fún ìlú yẹn á fi káwọ́ ta ní ìsìn tọ́ba jẹ́ mọ́tò rẹ̀ yọ bẹ̀rẹ̀ pẹ̀lú kíni o pẹ̀lú ta yọ bẹ̀rẹ̀ pẹ̀lú ta ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ wọ́n máa bẹ̀rẹ̀ pẹ̀lú ta. ọkàn ah, ìyá pé obìnrin títí abodá ń wí yẹn nígbà tí wọn bá fi di pípọ̀ ààrẹ ti gẹ̀ẹ́sì náà pé tábó bá di pípọ̀ kò ní bẹ̀rẹ̀ pẹ̀lú ta mọ́ ìyá ni ó ti kí ni o kò ní ó bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ ah, eléyìí jẹ́ àwọn nǹkan tí a tún lè tún pe àkíyèsí wa ní orí rẹ̀. Ehm, bákan náà pẹ̀lú mọ́tòmọ́rú ọlọ́ àwọn máa ń jẹ́ kí ni o sẹ́wọ̀n kí méjìlá ní fáìlì òpin sí òpin sí zọ́ọ̀hìn àti ẹjọ́ zọ́ọ̀hìn gbogbo àwọn èdè àkàyẹ pátá zọ́ọ̀hìn ni wọ́n mina àfàálì àzọ̀hìrọ̀ àbí mina àlìfààyìlínà àzọ̀hìrìn òun ni gbogbo wọn yẹn wá gbogbo àwọn ọ̀sẹ̀ dúró náà kú kàǹkàǹkà sẹ́yìn wíyàn ṣùgbọ́n mọ́tòmọ́rú òun jẹ́ mélòó ìtìnà méjìlá ni wọ́n ọ̀yá bí àpẹẹrẹ. ok ẹ wà lákọ̀ọ́kọ́ ń bẹ̀ dọ̀rọ̀ tó ẹja yanjú rẹ̀ ẹja sọ̀rọ̀ bẹ̀rẹ̀ yá ẹ̀yin ló máa wọ́pẹ́. ìdíkà yóò fà ẹ̀ sọtọ́ bá jẹ́ ńlẹ́ ńkọ́ dọ̀rọ̀ bìnrin nílùú mọ́ọ̀sì. bìnnà àdáàlàtì alàlìfààyèlè sọ́tì ń sìn. bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wọ́n bò rẹ̀ níyà o. tó bákan náà èwo tún ni wọ́n tún ni tó tún lè jẹ́ tuntun bẹ́ẹ̀ o. ńlọ́dọ̀ ọ̀rọ̀ bìnnà ńkọ́ kí a ṣe rọ́ọ̀bù náà. ọ̀bùnà rà fún lè sọ́ọ̀lì yìí bìnnà ní nísìlá. ọ̀rọ̀ bó bẹ́ẹ̀. sọ bí àníyàn آه rí nìyẹn. bákan náà ẹ̀kọ́ mi ti المفعول الذي لم يسمى فاعله ممكن نائب الفاعل من مرفوعات الأسماء نائب الفاعل هيا نعم، الذي لم يسمى فاعله ó ní mo ti ń jẹ́ bẹ́ẹ̀ òun lorúkọ tá a fún ní rọ́fà ṣùgbọ́n àdákọ fáìlù pẹ̀lú ẹ̀ ó fẹ́ pé ju mẹ́ta ló fóun náà yóò jorúkọ one two yóò gbà rọ́fà three kò sí fáìlù mẹ́ lọ́nà bó ti yé bẹ́ẹ̀ kásákè sí abala rẹ̀ dáadáa yàtọ̀ sí fáìlù mẹ́ ẹ̀wọ̀n lápẹ̀rẹ̀ ní àní sẹ́ẹ̀rì bá tọ́ọ̀rì fún ilẹ̀ àṣàlà sẹ́wọ̀n pé fáyìn ló ń bẹ̀ ń bi tọ́ọ̀rì fáyìn ló lẹ́fẹ̀ tọ́ọ̀rì fún àṣàlà ẹ̀fẹ̀ ni màkàn lọ́rẹ̀ àwa bẹ́ẹ̀ sì hásù tọ́ọ̀rì kù yẹn ló fi hàn pé irú mọ̀fọ́lù lẹ́sẹ̀ lámì sámọ̀ fàáyìn lù nígbà míì máa ń wá lè láti lè ṣe ìsọ̀rù al ọ̀rọ̀ tó bá gùn afẹ́ sọ di kínkínní ni máa wá ń gbà mí bẹ́ẹ̀. lóbi ọjà máa máa chíǹjì àdámọ́ fún ìlú ńgbà tá a bá ti ọ̀fà ìlú ṣẹ́ẹ̀rì bàtọ́ọ̀rì kú nílé asálà dànù kan. a kàn sọ pé ṣóòrì balẹ̀ kí ni ọ alẹ́ asálù kí ni ṣóòrì balẹ̀ yẹn máa jẹ́ ọ ìlú mọ́ọ̀lù mọ́ọ̀bùnìyó alàlùfàt mọ́ọ̀bùnìyó lélẹ́mọ̀jìkò ọjà méjì tẹ́wì mọ́ọ̀bùnìyó alàlùkínú alàlùfàt mọ́ọ̀bùnìyó lélẹ́mọ̀jìkò àlẹ́ àṣàlù máa jẹ́ kínú ná ibù fáì mọ̀rọ̀ fún wa alámọ̀tò máa fà yín sí àdùnmọ́. Nàbọ̀ di rẹ̀ sọ nípa bẹ́ẹ̀ ajá sí pé tẹ́lá fi mélé wa àkọ́kọ́ fún ilé ó di mọ̀ tìfọ́ fáyín lọ gbọ́dọ̀ sí ń bẹ̀ mọ̀ àwa ṣe ń jìmọ̀ fún olùsíkínní ọ ná ibù fáì. Nà mò ń bọ̀ wá ẹgbẹ́ ọmọ fẹ́ ẹnìkan ní ẹnìkan kan máa dá mi lóhùn rẹ̀ tí wọ́n bá sọ pé nẹ́ẹ̀sán fasayé dúró ní bíntà ta ló fẹ́ sọ di majhul alibayita bá fi wí nẹ́ẹ̀sán fasayé dúró alibayita zayidu ọmọ ilé ó sì máa tó tó rẹ̀ ọ́yá nùbíbá alibayitu ọ̀dà àkìrọ́mọ̀ nílé mọ̀ àlímù àkìrọ́mọ̀ nílé mọ̀ àlímù ẹgbẹ́ mi ló dé o bó o láti rí láéláé rímtu lásán ni ẹ sọ o. sọ̀rọ̀ ọjọ́ nǹkan tó sábà máa ń dá wa lálẹ́ púpọ̀ jù gan. rímtu lásán ni ọ̀rọ̀ wúlò láti ṣe sọ́márì ọ̀rọ̀ àti ìdíyẹn bá fẹ́ sọ sájà sájà ìyẹn fẹ́ kí lẹ́tà kẹ́nẹ́ máa parí ọ̀rọ̀ bóyá ń bọ̀rọ̀ kan lọ ìyẹn lè máa mú wá bẹ́ẹ̀ nígbà míì ìyẹn lè mẹ́ni yẹn ṣùgbọ́n ọ̀fẹ́ sọ nígbà míì ó lè jáde pé èèyàn mọ́ nígbà míì ẹ̀rù yẹn ń bá ẹ̀rù ń bá yẹn tí èèyàn fi dá akọ̀rẹ̀ tó fi gbá yẹn bí o lè tọ́ wá fọ́ ilé sòrí kọ̀lùmọ̀ táwọn lèèyàn wì tó ń tọ́ fi dákó pé lágbájá fọ́lé tó ti mọ́ sẹ́wọ̀n fáwọn olè kan ń bẹ láwọn àdúgbò kódà yóò tún máa yẹn kí láàárọ̀ wípé tó wọn ti ń pariwo sí ẹ̀sìn mọ̀ fóun wọn sọ pé sórí pẹ̀lú mọ̀tà wọn jẹ́ rúgbe kí ló fàtà àfi dákọ̀ rẹ̀ àlùkò fún mílẹ̀ fàáyé fẹ́rẹ́ rú bà wá bí yẹn bá wí bóyá èèyàn ni ọkàn lọ́la nínú dáàbí máa ń mọ̀ jìhóòlù afẹ́kọ̀rọ̀ yóò dìyàn lójú àfẹ́kọ́ yé. àfẹ́ kó yé umiru bil ma'ruf wa nuhiya 'anil munkar al-yawm àfẹ́ dákọ̀ ẹni tó ti sẹ́yìn ẹjọ́ ni. tó bá já sí pé ẹni tó jẹ́ fáìlì ààmù ni lápẹ̀rẹ̀ náà lọ pé ìdájọ́ ìyíta fàájì tí wọ́n bá pè ọ́ ẹni. látẹ̀rẹ̀ ń sìn ká pé ìdájà àkàl mùsùlùmí ila ta'ami fàájì òun ni ìdájọ́ ìyíta yẹn wọn bó dé bẹ́ẹ̀ tó láàrin mi ṣe rí nìyẹn tọ́ba jẹ́ mọ́ bí ẹ̀fún bẹ̀rẹ̀ ní fati àwọn tó ṣáájú gbẹ̀yìn ọgbà kẹsọ̀rọ̀ kàtàbọ̀ di kùtìbà kùtìbà dárìsù ẹ̀tìrì bẹ́ẹ̀ tọ́ba jẹ́ mọ́tọ́rẹ̀ aláfi mọ́tọ́rẹ̀ ọgbà dùnmọ̀ àwọn tó gbẹ̀yìn àwọn tó ṣáájú gbẹ̀yìn mọ́tọ́rẹ̀ yọgbà fati ẹ̀sọ̀ pé yóò kìtàbù àdárùsù mọ̀rọ̀ bẹ́ẹ̀ ti gẹ́gẹ́ àwọn òpó mi náà tún wà ó kì í sòpókópo ọ̀rọ̀ ti é mi sùn bí irú dáhàrajà náà ní sìkílẹ̀ eh, pé wọn dóhùrìjà dóhùrìjà dóhùrìjà dóhùrìjà ni ẹ̀mí ìpín dóhùrìjà èyí tó lé ní lóga méjì ni mo tẹ̀ fẹ́ sọ ní ìsìnkú lólópo márùn àtìkẹ́ di nkọ́tọ̀ à èdè mélòó la lè sọ. òun ẹ dáhùn òun kú a à òun kẹ lè dìtọ́ lágbára jù kẹ lè sọ fún tòmí náà lè wà ó kẹ sọ yìí fi í kú ṣùgbọ́n kí méjèèjì jọ gbadó mọ̀ yẹn òun lè fara ìyẹn náà nǹkan àkọ́kọ́ àti kẹta akọ́yìnà àti ẹ̀nìyẹn yọ wọ́n jọ yọ gba kí ni kẹsìlá bá a ti ń ba bọ̀ tẹ́lẹ̀ tọ́ba jẹ́ mùdọ́rin wa ní pírọ́blẹ́mù bá a ti ń ṣe tẹ́lẹ̀ ní yóò ṣèkì sáàrù yóò ń kọ́ tọ̀ bẹ́ẹ̀ sì máa rí mi. sọ eléyàn ló ṣe rí nìyí tọ́bi ẹgbẹ́ tí mo bá ní ìdòrí tó ń kọ́ bò lẹ́sìn ìṣẹ̀rọ ọ̀bọ̀ ẹ̀yin ló máa bí màbìní yó lílì mẹ́sìkọ́ màbìní yó alásùkù wọ́tá òǹkọ́ tọ̀míìrún màbìní yó alálùfáàtì في محل رفع أي فاعل bó ti yé bẹ́ẹ̀ ọyọ ẹjẹ àti dòríbù tùmọ̀ yìí náà àyà dòríbù tùmọ̀ ẹ̀yin ló máa bẹ̀ màbí ní yòlé lè mẹ́tìkọ̀ ẹ̀ màbí ní alásù wọ̀táwù ńkọ́ táwù ni àkọ́kọ́ yẹn dúró ẹ̀mí ìpè túmọ̀ pọ̀ fi mahali rafi naibi fa'i walimimu yẹn tẹ̀ yẹn jọ ẹ lọ́tọ̀ walimimu wal alifu alamatu tasmiya. Oh. ọ̀pọ̀lọpọ̀ yẹn ṣàkíyèsí abala yẹn dáadáa o mímu àtàlùfù yẹn alamatu tasmiya ìyẹn lásán dọ̀míìrù nù rẹ̀ ni wọ́n ti máa ń dákọ̀ táwọn fáìlì táwọn fáìlì rẹpẹtẹ. so ẹ sọ yìí pé táà yẹn kí ni mo lẹ́ gbé o ẹja gbé láti bẹ̀rẹ̀ dòrí ẹyin ló máa bì mabniyo lélẹ̀ majhul mabniyo ala sukun táwọn yẹn kí ni mo pè damirun mabniyo ala dom fi mahalli rafin naibi fa'il walimimu wali alif lẹ́dàpọ̀ òun ló jẹ́ kí ni alamatu tasmiya ọ̀nà tó bá fi wù ọ́ máa wulẹ̀ jàre láàmú káfíńrọ́nẹ̀ lọ ṣùgbọ́n tí wọ́n bá wí bẹ́ẹ̀ kò sì mọ lójú kìíní ojú kejì wọ́n lè dá rẹ̀ láàmú rẹ̀ sọ pé mọ̀bìnì yọ alásùkòl fi màhálì rọ́fìn náà ibi ìfààyè kó lọ́rọ̀ rẹ̀ gbogbo ẹ̀ gbogbo tùmọ̀ tùmọ̀ wọn máa ń yọ lẹ́yìn kọ̀ọ̀kan gbà mí kọ́ máa ṣe ọ lé mọ̀ obìnrin pé ńgbà tá a ti sọ yẹn nísìn kò yẹ kí tún jẹ́ àjèjì fún yín ọyẹ ká lè gbìyànjú òun náà ọyà dòrím tún kọ́ dòrím nílùú mọ́ọ̀bù mọ̀bìnì yóò lè wọ́táwó dọ̀míru mọ̀míyọ aládùn tí mo hálẹ̀ rọ́fìn náà ti fà yìí wàlímí mú kọ́ harifun yẹ̀dúlù alálìjámọ̀ì wọ́n máa ń wí dáadáa tí ó sì fẹ́ kó báyọ̀ sí ah, kí ló wá sí gbogbo tó lé léyìí kí la pe mímu yẹn harifun yẹ̀dúlù alálìjámọ̀ bọ́ bá sì wọ̀ ọ́ kọ́ fẹ́ gé e sókè kọ́ kàn tóun kò ní dọ̀míru mọ̀míyọ alásùkọ́. في محل رفع نائب الفاعل wọn bọ tiẹ bẹ́ẹ̀ nínú àwọn èyí tó tún yẹ ká tún yẹ wò òun náà ní torí tún wọn lù yìí àwọn kan kọjú dà àwọn obìnrin wọn ni ah dọ̀rọ̀bà kúnnà lèmójúrì múnà fílàgò òun lẹ́ẹ̀kan àti sọ́márì rẹ̀ pé torí tún ó kò tí ì yẹ yín rárá nínú àwọn nǹkan tí wọ́n máa fi ń fún yẹn lójó jáàmù àyè kí wọ́n gbà láti máa wọ ọ̀tẹ̀ ń jẹ lónìí wọ́n ní ọ̀yà sọ di mọ̀júkúrò tó ń tọ̀ wọ́n bọ̀ máa wí gbogbo ẹ̀ lọ wẹ́rẹ́ wẹ́rẹ́. àfi dọ̀rábà kó nẹ̀lì mójìrì mú ná bílàgò ọ̀yà sọ di mọ̀júkúrò sókí lórí tùnà wọ́n kàn fún yẹn máàkì ọ̀yà ẹja yẹn tó lórí tùnà yẹn lórí. مبني للمجهول مبني على السكون والتاء أي يجول لطب أنيو في محل رفع نائب فاعل والنون نقطة علامة دالة على جمع الإناث هذا ما بس أنا أقول لك مقابل أها بابا زي هو بابا زي سوتي قال في ضمير مبني على الفتح fi ọmọdé rọ́fìn náà ibi fà á. ọ̀dà dòríbà ńkọ́ ẹja ti rọ́ọ̀bù dòríbà lásán dòríbà ẹ̀yin ló máa bọ̀. mọ̀bìnrin yàrá kíni ọ ẹ sọ pé mọ̀bìnrin yìí lè mọ̀júwólé mọ̀bìnrin yìí alàlùfàt ọ̀yà wọ̀n náà ibi fà á yín lè rí. ẹ wí jàwázán jàwázán tàkìdírò hó hó wa ṣé o bó ṣe rí nìyà ṣe rí nìyà. bẹ́ẹ̀ náà ni ká sọ pé dórí bá àtìmọ́ dórí bá tẹ́lẹ̀ ọ̀yà fún ìlú mọ́ọ̀dù mọ̀bìnrin yìí lélẹ̀ mọ̀ṣẹ́ mọ̀bìnrin alàlùfàt ẹ má gbàgbé o wà á lè fi ìtìlẹ́ ní ẹ̀yọ wí lọ́tọ̀ dọ̀míìrùn mọ̀bìnrin alàsòkún kí wọ́n á lè rọ́fin iná ibi àlùfàì. sọ wàhákà sọ ẹ sọ dáadáa.

والمبتدا ظاهر ومضمر والظاهر ما تقدم ذكره والمضمر اثنا عشر اثنا عشر اثنا عشر وهي انا ونحن وانت وانت وانتم وانتم وانتن وهو وهي وهو وهم وهن نحو قولك انا قائم ونحن قائمون وما اشبه ذلك. آه. ابن عجرومة رحمه الله قد في صفوان ومرفوعات الأسماء يفوى بها المبتدى والخبر المبتدا من جاء مبتدا وقال في تعريف اخوة في هنا الاسم حقوقا أجركم ثانيا المرفوع ومع باكين رفع ثالثا العاري عن العوامل اللفظيه kò ní ní àwọn òṣìṣẹ́ gbólóhùn kankan tí ó ṣiṣẹ́ lára rẹ̀. obìnrin pé tí nǹkan kan bí ti kọjá tó bá ti ṣáájú ẹ̀ báyìí ayíkádà rẹ̀ kò òun ní bíi fínlù náà sí bí àwọn kánì àbáwọn ọ̀dọ́nà àbí ìnà àwọn níwáṣẹ̀ ọ̀bọ̀ tiẹ̀ bí kẹsàn-án asọ́ọ́dínkù máṣbù asọ́ọ́dínkù máṣbù olóòtítọ́ ńkọ ẹni tá a máa ń nífẹ̀ẹ́ ni kíláàsì àfisọ́ọ̀dì kò yẹn mọ̀tàdà mọ̀rọ̀fọ́ alámọ̀sọ̀rọ̀ fàáyìí àti mahbubu ńkọ ó fi hàn pé méjèèjì ńkọ mọ̀rọ̀fọ́ àánì ni wọ́n tó di ebe yẹn sìn tó ó fi hàn alxabaru náà ńkọ huwa ismu marfu'u li musnadu ilayhi òun lorúkọ tóun náà gbàrọ alimusnadu ilayhi sọ̀yìnpá lọ sàfitì lọ bá mọ́sùmẹ́dù ilé yìí ẹ̀wọ̀n fún un la lọ fi mùsàdà bàbá ni asọ́gbùrú bìyà kí ni o tó ní mọ́lẹ̀ sùúrù sọ̀tẹ̀ wà lè mọ́sùmẹ́dù ilé yìí ọ̀rọ̀ bó ti rẹ̀ sọ. So, Ah, ló fi àpàdà má pẹ̀lú àbí zaidun qa'im àti wọ́n zaidani qa'iman ẹ sábà máa gbàgbé rọ́ọ̀bù àwọn zaidani kàfé mubtada marfu' alamtu rafihi al-alif li'annahu mukallam kadhalika qa'iman ẹ pé wọn náà ní kábàrù kadhalika zaidun wáwù lòun àbẹ̀kọ alamatu rafihi rẹ̀ wáwù bẹ́ẹ̀ náà ní qa'imun. Ah, kí ọ̀rọ̀ tó fi má gùn lọ títí. ọwọ́ ni wàlẹ̀ mùtádà kìsìmán mùtádà dẹ̀ pín méjì á ní zọ́ọ̀hìrù àti mọ́tìmọ́ zọ́ọ̀hìrù náà láti sọ̀rọ̀ wọn yẹn. mọ́tìmọ́ kí ọ jẹ́ mùtádà wọ́n máa ń jẹ́ ìtìnà àṣàrà wọ́n máa ń jẹ́ twelve bí irú àná ẹ̀wọ̀ àná àná kí làwọn máa lọ àná fún. المتكلم الواحد ولجوكني ولجوكني أنا مسلم مسلمين اي جالس رب له على السكون مبتدا مسلم قا لا لا لا لا لا طلاب لا لا يقول لا لا لا لا لا لا ما تسيبوا لا رب يعني مبني هنا لا معوي وبدي ها بي بأنتم نا أنتم فائزون ضمير مبني في محل رفع مبتدا فائزون ما جاك خبر مرفوع علامة رفعه اللواء انت ذكر جامع مذكر ما ناني أنتن ها في المخاطبات هذا ها هذا هنا ضمير مبني ها ها ẹnì pé ní alálùfáàsì fi máa lè rọ́ fi mú tàdà àlìfà ìzáàdù náà máa àbí ìfà ìzáàdù máa jẹ́ kí ni ọ kábàrù tiẹ̀ náà tó wá hákàdì ọ̀bọ̀ ti yé tó bákan náà ẹ̀ <clears throat> lórí ihò nà tó fi dé parí. ọwọ́ ni wọ́n kábàrù kìsìmọ́ni sàbárì lè jẹ́ kí ni ọ ọ lè jẹ́ ìpín méjì ìpín méjì ni làbárì.

ودين العلم ودين القوم أبوه ودين الجاهلية مزاها هبة طيب خلي تقاري لا قاري هم مبتدع مع مرفوعات الأسماء أو كسر عيدين قاري ìkéméjì عليه دوما جاء مفرد ما هو تعب عليه فلو الخبر المفرد ونما ليس جملة ولا شبه جملة. نتيجة sentence kò sí jọ bí irú asọ́bùrù bí yá òtáwìyàn àbí zayidun kọ́ ìmù kọ́ ìmù yẹn kábàrú mufrad ayakumula sọ mufrad ṣùgbọ́n mufrad láǹsọ̀ yìí kò fi dandan kí orúkọ yẹn jẹ́ singular ó lè jẹ́ musanna gbọ́dọ̀ jẹ́ ẹgbẹ́ kan náà látàrí mufrad àbí kọ ìmọ̀ọ́nì bá ti sábà ní àzàìdá níta ní kọ ìmọ̀ọ́nì mufrad àbábọ́ àzàìdúnà kọ ìmúná mufrad bọ́lá bó bíyé mufrad ta gbàlérò ni pé kì í ṣe júmúlà ọ̀rọ̀ tá a kàn sọ lẹ́ẹ̀kan lásán ni kì í ṣàkójọpọ̀ ọ̀rọ̀ bọ́lá bó bíyé ń ó lè jẹ́ ẹnìkan lọ sí ó lè tọ́ka sí ẹni méjì ó lè tọ́ka sí yẹn kí pọ̀ bọ́lá bó bíyé bẹ́ẹ̀ ọ̀dà ní tá a ní pè ní mufrad mufrad lágbè ṣùgbọ́n tùmọ̀ kí ló tú o ìtumọ̀ paapọ̀ ọmọ bẹ́ẹ̀ ti gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní sọ báà nìyẹn ti rí nìyẹn gbogbo eléyà kábàrù mufrad ni ọ sẹba ni zaidun kọ imu kọ imu níbẹ̀ yẹn mufrad azaidani kọ imani kọ imani níbẹ̀ yẹn mufrad kábàrù mufrad sẹba ni azaiduna kọ imuna kọ imuna níbẹ̀ yẹn kọ kábàrù mufrad alikabaru gẹ́rù mufrad òun làáfàá ni òun máa jẹ mẹ́rin. هم على فقط هم يعني الجار والمجرور في كذا زيد في الدار زيد هو ننولي زيد ينجم وكان عذافا مرفوع علامة رفعه الدم في ينجاكين حرف جار الدار ينجاكين اسم مجرور علامة جار الكسر والجار والمجرور أكاري مدرين بين نظافنا کی جنیا زيد عندک زید والا داره فهم اخر زید کی لگو ها فهم ارفا علامه رفعی اتم عند انت ظرف مكان منصوب ولاد هذه مبني منصوب وعلامه الناس به وهو مضاف كافي عندك مضاف مبني على الفتح في محل شر المضاف اليه وشبه الجملة عندك في محل كنو رافع خبر مبتدا آه. في جمع قال علي رزا مان ندعو في الصوم يوم يوم أبي يوم الخميس هاوي ọjọ́ مثل lè yẹn bá ń gbà kọ́ bá fẹ́ ṣe ظرف الزمن منصوب وعلامة نصبه وهو مضاف الخميس مع جاء مضاف إليه مجهول وعلامة جره الكسرة وشبه الجملة تعرف يوم الخميس انت في محل رفع خبر مبتدا كيتا هنا الفعل ما فاعل ولجلا بارين بارين bí kẹ́ sọ pé zayidun kọ́mọ abúhù zayidu kí مبتدا مرفوع علامة رفعه الدم أبو نقا أي والد بني فاعله هذه قامة لا قامة يجي قامة فعل ماضي مبني على الفتح أي أبو نقا مرفوع أداه لأنه هو مضاف أزيو هذا والجملة wọ́n ti jumla tó lè fẹ̀yìn lé yá. bákan náà ìkẹrin ọ̀hún náà ni alimọ̀tàdà àwọn àkàbárì yìí ó lè ti jẹ́ làbárì. ààrẹ rí nǹkan fẹ́ wọn lè pè ní jumla tó yẹ sùn ìyá. bí ká sọ pé zayidu ń jàrí yàtọ̀ ru zahiba zayidu ẹrú rẹ ti sá lọ yẹ́n wàhálà sùn. sọ̀rọ̀ bọ́ rẹ̀ ní sùn. زيد كونجا كنا مبتدا مرفوع وعلامة رفعه الدم جارية كو مبتدا ثاني مرفوع علامة رفعه الدم ها تم بهم بهم ضمير مبني على الدم في محل جر مضاف إليه أدقات زعيمة ما جا كنا خبر أها أه الدم أه. والجملة جاريته ظاهرة جملة اسمية في محل رفع كنيو مبتدا الأول الزايد كيف يرون قام هذا فالصلاة هذا فالصلاة هذا sọ̀rọ̀ bí hádà àríkà ti yanjú gbogbo ọ̀nà tí òun lè gbà wá nìyẹn ọ̀rọ̀ bó ti yẹ bẹ́ẹ̀ àti yanjú gbogbo àwọn ọ̀nà tó lè gbà wá nìyẹn bákan náà báyìí afẹ́ bá wọ́n ti di báàbò ní àwọn àmìlí àdàkìlà sí alálùmọ̀ òṣèdá yìí wọ́n lè kábàárì. àwọn tí máa ń wọlé tọ àwọn òṣìṣẹ́ tí máa ń wọlé tọ mọ́tàdá àti làbárì. àdàsù ẹ̀ṣirún ẹ̀kọ́ ogún kánà wà áhùwà tó hà áyà. باب العوامل باب العوامل الكافية باب العوامل الكافية وكانت ربيع ساق خواطها وإن وخواتها ونفس وخواتها فأما كان وخواتها فإنها ترجع الإيمان وأسلمت بالخبر وهي كان وأنت وأصبح وأصبح وظل وضعت وصار وليس وما زال ومن فك ومن فك ومن أدام وما دام تصور فمنها نحو كان ويقول ويكون وأصبح ويصبح وأصبح وتقول كان زيد قائما وليس عنده شاعر وما أشبه ذلك. الدرس العشرون يقول هنالك كان وأخواته ẹ̀rí pàtó pé báàbù tá a fẹ́ wọlé sí wọn báàbù lè àwa mílí àdàkílásí alàlìmọ̀gbọ̀tàdà í wàlùkàbà àwọn òṣìṣẹ́ tí máa ń wọlé tó múkútàdà àti làbárì ó lè jẹ́ àfààl ó sì lè jẹ́ fúró àwọn èyí tó jẹ́ àfààl òun náà ní kánà wá àkọwàtò ha àti sọ́nà wá àkọwàtò ha àwọn èyí tó jẹ́ fúró òun náà làwọn iná àti lánàfíà àti bí àtàwọn míì lọ bẹ́ẹ̀ òfin ẹ̀pẹ́ mẹ́ta ni wọ́n ká ní wa àkọ́wàtú wa iná wa àkọ́wàtú wa wọ̀zọ̀nẹ́ntù wa àkọ́wàtú. àwọn ni àwa mi làwọn afẹ́ mú káàní lásán wọ́n lè wá káàní wa àkọ́wàtú ha. àlàyé tiẹ̀ ni pé tẹ́rùfà àwọn ilé sùnmọ́ èyí kọ́ rẹ̀ àfọ̀nirọ́fà wọ̀tán síbu alikadàrà òfin ẹ̀pẹ́ ti sí ọwọ́ ọ̀tẹ̀ tí ó sì mú kàdà tìlàbá ìtàyẹn bí lòún fẹ́ fèsì. ni wọ́n ti ń pè wọ́n náà mútàdá fìlà bá rí òun ní tájẹ́tì òun ní wákì kánà àtìgẹ́tì kánà àti amsa ó dì ní kánà ó ti dì báyìí amsa nírọ̀lẹ́ ní nǹkan yẹn rí bẹ́ẹ̀ asubaha láàárọ̀ àtìgẹ́tì adìhà níyàlẹ́ ta zọ́là ọ̀sán bàtà lálẹ́ ní nǹkan yẹn dì bákan sọ̀rọ̀ orí bá kan tẹ́lẹ̀ ọ̀padà dìbà mi lẹ́yìnsà kò rí bẹ́ẹ̀ ni mọ́ọ́sálà kọ̀yẹ̀kọ̀gbò àti mọ̀nfàkà mọ́ọ́fàtíà gbogbo wọn pátá nǹkan kan náà ni wọn. mẹ́ẹ́dáàmà nígbà tó bá sì rí báyìí wọ́n lè àtẹ̀yí tí bá ń yí nínú ẹ̀ bí irú káàní àti yẹ̀kúnù tó lè jẹ́ kún ismu yẹ̀kúnù náà lẹ́wọ̀ kábàárò kún náà lẹ́màá rí tó ti ń sìn nílò abẹ́ ismu asba àti kábàárò asba náà lẹ́màá rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. níbi irú àpẹẹrẹ a sọ pé káànà zaidun kọ ìmọ̀ tá a bá fẹ́ fi rọ́ọ̀bù káànà ẹ̀bù láti àmì fẹ́yìn ló máa fi ẹ má wí bẹ́ẹ̀ o fẹ́yìn ló máa fi nẹ́ẹ̀sì kò lè mí wọ̀ fẹ́yẹkẹ́ rí nẹ́ẹ̀sì ń ha nǹkan dànù ni ọ̀pá ìdájọ́ nǹkan wọ́n máa ń pè nẹ́ẹ̀sì sùngbà mi sùngbà ẹ̀ pé nẹ́ẹ̀sì. lọ́sí àgbẹ̀ bá pè ní áfíìsù nítorí pé wọ́n rí wọn tán náà wọ́n fi ń gbé rẹ̀. màbìlì yọ alàlùkínà alàlùfàṣì zayd alàjẹkínà ismu káàdì wọn alámọ̀tò wọn fún yìí àtọ̀mọ̀ kọ́ yìí mọ̀ ń kọ́ wọn alámọ̀tò náà sì bíi alfàṣà. كذلك يكيد تموان ليس أمر شاخصا أمر إسمانية àmọ́ tó ṣe fún tó le tó bẹ́ẹ̀ ọ̀nà ìfẹ́yìn ló máa ń fi ń kí lẹ́sẹ̀ òun náà mẹ́ẹ̀sì òun náà máa hàn kan dànù yóò parẹ́ yóò padàjọ́ tí ń bẹ́ ńlẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ kí ló fà nítorí pé sẹ́jú ń kọ́ ìmù lání tẹ́lẹ̀ àtẹ̀sí kejì tí méjèèjì jọ ga dúmọ̀ káàní wọlé tó ọjà sí pé nìkan lọ́sẹ̀ dúmọ̀ kùkù èkejì ńkọ́ ọ̀sán ọdún mọ̀nsúrù lọ́sẹ̀ nínú ẹ̀ bẹ́ẹ̀ náà ni amúrò yẹn ṣe ṣáàkìsà ọbẹ̀ pé amúrò yẹn máa jẹ́ ismu laysa ṣáàkìsà yẹn máa jẹ́ kí ni kábàrú laysa àbẹ́ẹ̀kọ́ so wọ́n láti lè pe ṣáàkìsà yẹn kẹ́sàn pé zayid àbí amúrò ńkọ́ kèé wò kèé ronú jinlẹ̀ náà ni ọmọ nìyẹn bí ọ̀jẹ̀ náà nìyẹn èyí lajú rẹ̀ lẹ́kọ̀ọ́ mọ́ kó rí nǹkan gidi wo, àwọn tí wọ́n ṣáàkì sọ ni wọ́n bó di bẹ́ẹ̀ sọ nípa bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ kánà bó ṣe rí nìyẹn wọ́n lè sàtọ̀. ẹ ṣe mọ̀ yí pé eléyìí ẹ ṣe ẹ ṣe wọ́n yé pé wọ́n fáìlù àwa náà fáìlù yẹn lẹ́sìn tàwílù rẹ̀ sí ismo kún áńtà ti ń bẹ́nu rẹ̀ yẹn òun ní ismo kún rẹ̀ bí ẹnìkan bá gbá yọ aṣáákí mọ́ bí kàdá òun kún jẹ̀míìlà ń tara lójú dá jẹ̀míìlà ọ̀dìrí bẹ́ẹ̀ ọ̀dìrí kún jẹ̀míìlà kún yẹn áńtà tó wà ń bẹ̀ òun ní ismo kún ti ń bẹ́ẹ̀ ẹsẹ̀ wọn dé sànìyàn ṣe lónìí ẹ̀. ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ hmm. sọ mo ti sọ fún wa pé gbogbo kínní yẹn ló ní ìtumọ̀ ìrọ̀lẹ́ ni amusa ọ̀rọ̀ ẹ̀gbẹ́ mi tọ́wọ́ bá wí ọgbọ́dọ̀ jẹ́ ọba mu bí amusa tọ́ irú àìdá ẹ̀yẹ sẹ́rí ńrọ̀lẹ́ ọ̀kẹ́ ńrọ̀lẹ́ lẹ́yẹ máa ń sẹ́rí asùnmọ̀ asáhírú mọ̀tíàdà aláìsùn ó jí láàárọ̀ lẹ́nu tó ti rẹ̀ tó ti adìhà tó bá fẹ́ lò adìhà lè fàlàlù mùnkàbà aláàzọrọ àti àgbẹ̀ ó dojúkọ iṣẹ́ òkú rẹ̀ lásìkò wo fẹ́rẹ́ tó bá sì jẹ́ ti ti ogógún ọ̀sán ọ̀sán pé zọ́lá nàìjáàrú yá àmàlù nàìjáàrú kápẹ́ńtà ó ń fi gbogbo ọ̀sán ti kí ni ìṣe lọ́sẹ̀ nàìjáàrú zọ́lá ọ̀sán nìyẹn túmọ̀ sọ̀tìyẹ tó bá jẹ́ gbogbo òru lọ fẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ ọ lè sọ pé bá ta àlùmọ́sílẹ́mù ṣáájìdà ìyẹn ni pé alẹ́ rẹ̀ gbogbo òru rẹ̀ ńkọ́ òfìsè kí ni òfìsè náà fi la bákan náà sọ̀rọ̀ lẹ́kàṣàbù báàbà fẹ́ ọ̀ pé bá kó ni lánàá ó dìlẹ̀kùn lónìí kẹ́sì pọ́kẹ́ kì í mọ́ máa lu wọ́n bá wú ọ sí o tó ti ń pákó ni lánàá ní sọ́ọ̀mìlì lónìí ó padà sí kí ni o ó dìlẹ̀kùn bẹ̀ ló dìlò sọ́ra sọ̀rọ̀ lẹ́kàṣàbù báàbà bákan náà láìsà tó ń ṣe pé ń ta nǹkan tó fi láìsà kẹ́síbù mahmuda irú èsì ohun tá a máa ń ṣe kí ni ọ tá a máa ń yìn tó bẹ́ẹ̀ náà ni mọ́ọ́sá àlàyé ìfẹ́ láàzá lálẹ́kọ́mọ́rú mòdì à àbí mọ́ọ́sá lálẹ́kọ́mọ́rú mòdì à kò yé máa tàn ó ti ní bó ṣe mọ̀ nfàkàlì mọ́tòlómù àfihàn ẹni tá a ṣàbòsí fún kò yé máa ṣe kí ni ọ kí ni tó máa àfihàn ń kọsẹ̀ ń ṣàǹkọsẹ̀ náà ni níbo ìfẹ́ ti bò sí kò lè rìn ara mọ́ ti ṣàbòsí fún bákan náà ni mọ́ fàtí àná mọ́ fàtí àtọ́lé yẹ tẹ́síkìrì dúró sàrò sódẹ́ǹtì ọ̀yẹ́ gbogbo ni mo ti rántí kíni o ẹ̀kọ́ rẹ̀ ń tún yẹ̀wò dáadáa mọ́ bari àwọn náà máa ń túmọ̀ títẹ̀síwájú bí nǹkan bí gẹ́gẹ́ bí mọ́ bari halimọ́ mínú ìyẹn kúrò rọ́pù mùmíní ọ̀yẹ̀ gbogbo ní ohun tí ń rántí àṣẹ̀dá rẹ̀ bẹ́ẹ̀ náà ni mọ́dàmà mọ́dàmà mọ́dàmà ó níbi tẹ́lẹ̀ ti lòun náà yòókìdó lè ilmu mọ́dàmà lè ìnsánú mọ́kúlẹ́sọ̀ ìmọ̀ máa wúlò kéèyàn bá ti ń ṣe kí ni tó bá ti wà sínsíà mọ̀rọ̀ bó di bẹ́ẹ̀ tó bọ́rọ̀ kánà ṣe rí nìyẹn mọ̀rọ̀ bẹ́ẹ̀ ti mọ̀ bẹ́ẹ̀ ti lè máa lò bẹ́ẹ̀ ismu kánà ọ̀rọ̀ míì láti mójútó ń bẹ̀ ni ó lè jẹ́ súnmọ́ zọ́ọ̀ṣì bí irú àwọn ìdá ti fún wa rẹpẹtẹ ọ̀dà bíi káànà lọ́ọ̀kù kọ̀fúrá ńkọ́ ìbí súnmọ́ zọ́ọ̀ṣì òun ni láwùjọ lè jàlá níbẹ̀ ismu kana ó dẹ̀ pọ́sibú kọjá dọ̀míìrù kò sọ wípé kóńtù fàkìrọ̀ ọ̀sọ́rùtù gẹ̀nìyà kí ni mo tọ́ jẹ́ kí ni mo tọ́ jẹ́ sún o ká ká ní ẹ̀mẹ́ ìwọ́n ní kí ni o káwù káwù àlìfáàyè ẹ̀dígẹ́tì bẹ́ẹ̀ níbi bẹ́ẹ̀ náà ní ismu sọ̀rọ̀ náà ẹ̀dígẹ́tì torí bẹ́ẹ̀ ismu kánà wà akhwatuha ìbéèrè táwọn afa béèrè lẹ́ẹ̀kan nìyẹn ismu kánà wà akhwatuha ó lè jẹ́ dọ̀míìrún mustatir béèrè tẹ béèrè lẹ́ẹ̀kan nìyẹn. هؤلاء جاكنا ولجاد أمير مستتر مرار الله سبحانه وتعالى فإن تبدو خير أو تخفو أو تعفو عن سوء فإن الله كان عفوا قديرا تبا بي كان يكلا يو هذا كل فعل كلا دي فعل فعل ماضي ناسخ مبني على الفتح هذا هو وفعي هذا سيفا يلو واسم كان صوت ينزل يقول في ضمير مستتر تقديره كنيو هو طلب لفظ الجلال فجوازا هو هتجد ما عفوا يا واسع دي خبر كان sẹ́dẹ̀rẹ́ kó ti jọrú ìbéèrè tá ń béèrè lẹ́ẹ̀ka àwọn kún sọ bí àárín ẹsẹ̀ rí nìyẹn àwọn míì ń bẹ tí máa ń yí tí ó yí tán èmi ò sì ní yí tán nù rẹ̀ kábàrù kánà ọ̀nà oríṣiríṣi ló lè wá ń gbà mí ọ̀nà oríṣiríṣi ló lè gbà wá ṣeéṣe ibẹ̀ yẹn la fẹ́ lọ àti fún wa ní àwọn àpẹẹrẹ tó pọ̀ ní nígbà mi ò lè jẹ́ jùmùlà kábàrù rẹ̀ lè jẹ́ jùmùlà lọ́sẹ̀ bí mùtàdà bí kábàrù mùtàdà ti ń jẹ́ jùmùlà lẹ́ẹ̀kan òun náà lè jẹ́ gbogbo ẹ̀ ó lè jẹ́ mufrad ó lè jẹ́ jùmùlà ó lè jẹ́ ṣubú jùmùlà bí kò sọ pé kóńtù mí náà lè mùsùlùmí náà àti kóńtù mí náà lè káfìrí náà ni ọ àwọn òbí là kóńtù mí náà lè kí ni ọ mí náà lè káfìrí náà àlẹ́ nǹkan ọ̀sìrìtù mí náà lè mùsùlùmí sáà gbé ẹ̀ sáwọn fèsì kò jùmọ̀ ní mí náà táwọn wíyàn ẹ̀dígẹ́sì bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ máa ṣe tó rẹ̀ lọ nìyẹn kẹsàn-án pé kàánà ah, lágbájá. كان كان الأستاذ يشرح الدرس من الصباح حتى المساء كان يشرح الدرس عن فكرة خبر خبر كان جملة فعلية في محل كنو نسبي خبري كان ẹdíkẹ́dì rẹ̀ ẹ má dara ilé àmúlò bá a ṣe ṣe yẹn bí a ṣe ṣàwọn tọ̀hún اللي جاء ظرف يوتي بعد جنبه مثلا درس الواحد والعشرون 21 إن وأخواتها هيا. وأما إن وأخواتها فإنها تنسب الاسم وترفع الخبر وهي إن وأن ولكن وكأن وليس وأعل وتقول إن زيدا ظالما وليس أمرا شافيا وما أشبه ذلك ومعنى إن وأن للتوحيد ولكن ولكن الاستدراج وكأن بالتشبيه وليس بالتمني ولعل بالترجي بالترجي والتوقع والتوقع ابن عجروم رحمه الله تعالى فنيري إن أتوا أنتيه ومن فو اسم من نسبه wọ́n فو لا باري نرافو فو tó wọ́n fi hàn pé asáàtì sọ pé ìwọ táwọn ń retí sọ mútàdá àti bàbá rẹ̀ náà wọ́n ń retí yíṣu mi ta gbà lórí ẹ̀wọ̀n ní yíṣu mọ̀ mútàdá. òun náà ni in in àti an ha àti ka an àti laita àti làálà àti àwọn ọ̀sán yìí pé inna zaidan qa'im inna yẹn pè ní harfu nasikh harsun nasikhun ẹ lè pé bẹ́ẹ̀ rárá ọkàn ìyá sí pé lè ta òkè àbẹ́ kan lè ta òkè zaida máa jẹ́ kí ni o ismu in mọ̀nsóbù àlámọ́tò ẹ̀ dáhùn alifat kọ́ ìmú máa jẹ́ kí ni o kábàárò in mọ̀rùfọ́ àdùnmọ̀ ọ̀rẹ́dìgẹ́dì rẹ̀ tọ̀ wọlé ìtẹ̀ amúrán ṣáàkìtù wọ́n máa ṣe tí amúrò ní ọ̀jẹ́ ni tí máa ń lójú inú sí ọ̀rọ̀ tí ó sì ọmọnìyàn níbi gbogbo ọ̀rọ̀ lẹ́yìn táyẹn kí lẹ́sìn harfu nasikh mabniyu ala al-fath la mahalla lahu min al-i'rab ẹ lè sọ pé lè taraji àbẹ́fọ̀ àbí kìí ṣe taraji ni àbí lè tamanni ẹsẹ̀ wọn jẹ lè tamanni sọ ó fi hàn pé amúra yẹn máa jẹ́ kí ni ismu laysa. منصوب علامة نسبه الفتح شاخص يا مالكين خبر ليس مرفوع الضم نربط يبا سو قني أتبع بيلا قني زبا إتما إن أن لكن للتوكيد لا تكن تنفع ولكن أنت للاستدراك afẹ́ mu lépa báǹkì kan ni obìnrin ti afẹ́ mu lépa báǹkì kan ni tó a fẹ́ mú lépa bá nǹkan kan ni tó màá padà fún alápẹ̀rẹ̀ rẹ̀ ó ní bákan náà ká ká ànà ńkọ́ lè tẹ̀síbí ká ànà lè ilmọ́ nóòrò ẹ ti di bẹ́ẹ̀ ká ànà lè ilmọ́ nóòrò sọ bí ẹni pé ìmọ̀ jẹ́ kí ni o ẹ jẹ́ ìmọ̀lẹ̀ ó fi pé ká ànà yẹn kí lẹ́ pè harfu nasikh ẹ hàn pé kò fi yúnà ní. حرف ناسخ مبني على الكنو على الفتح ربطي في محل نسب ها آه. على علم وانقاك العافية اسمك أن منصوب وعلامة نسبي الفتح نور وانقا أمرك أن ثم بس ما يجوه مني بس ما يجوه ها آه. سيواري مقبلين اوكي نقعد باك انا وليس للتمني ولعل للترجي لعل الله ها يحدث بعد ذلك أمرا obìnrin pé jàwáàbù wọn sì ń wá ní jumla náà tún nìyẹn abẹ kábàrù wọn wá ní kíni jumla nìyẹn ìyẹn kábàrù làálà làálà lọ́ha yuhdithu ba'da dhalika amra pé ìdá tí wọ́n ní kóbìnrin sì yẹn ẹlọ́run lè tún ní kí ìfẹ́ ó tún padà láàrin lọ́kọláya tí wọ́n láwọn fẹ́ra wọn mọ́. هتجاج بقى اها سو فبيقول يقول لعل الله كان لعل اكن ايه لعل يا حرف ناسخ للترجي اسم سو الله ينقى لفظ الجلاله اسمه كان لعل وعلامة نسبه الفتح يحدث ينقى بالبو ويقطع والجملة في محل rọ́bọ̀ yìí kábàárì làálì ẹnu wọn pé jumla tó fẹ̀yìn lìyà nìyẹn ọ̀rọ̀bọ̀ ti yẹn sìn tó fi ẹgbẹ́ bá ṣe wí ń bi ti kánà náà lọ́wọ́ náà tí làbárì rẹ̀ ọba wá ó lè jẹ́ kíní ọ ó lè jẹ́ mufrad náà ó sì lè jẹ́ ghairu mufrad ọ̀rọ̀bọ̀ ti yẹ bẹ́ẹ̀ tó a ti ní àwọn ọ̀rọ̀ kan náà tún wà bí apàdà máa kọ́ lọ́jọ́ iwájú. òun ni sílà bá rí lè ṣáájú sílà bá rí lè ṣáájú yẹnsìn sílà bá rí lè ṣáájú wọ́n sì pọ́sibú ń gbà mí kẹsàn kó jásí pé járò ọmọ jùrù máa wá kábàrò ìnà wa àkọ́wàtò ọ lè jẹ́ kí n járò ọmọ jùrù ń gbà mí bí ká ló pé kò lè innal fadla biyadillahi ẹ̀kìrì bẹ́ẹ̀ ẹ̀kìrì jáde ọmọ jòwó lọ́jẹ́ ẹ̀kìrì lè jẹ́ sọ́rọ́ fún gbà mí laytal yahuda tahta qabdatina ó ṣe tó ti fáwọn yahudi tí wọ́n tẹ̀ wà ní abẹ́ ìkápá wa. habaru inna habaru inna àti àwọn àkọwàtò rẹ̀ tá a lè gbé síwájú gbà mí. kabaro yìí náà tó lè bọ́ wájú ó lè bọ́ wájú ńgbà mi ẹ o bí irú hadithi kan so sọ̀sọ́ so pé ìdá salla ahadukum bin nas sẹ́ni kọ̀ọ̀kan yín bá fẹ́ kin o fa won ya fa li khaffif fi yẹ fa inna fihi hi mo dọ̀ yín fa sẹ́ni pé alikabaru hunaka muqaddam kọ̀ fa inna fihi hi mo ẹ tiri bẹ́ẹ̀. فيهم الضعيف هون فيهم ينقل وفي جار ومجهول خبر في شبه جملة خبر مقدم في محل كنو رفع خبر مقدم الضعيف هي واجه كنو مبتدا مؤخر عبود يبقى so nígbà mi nàám ها ẹ ẹ náà nàá mi tó tún lè bí irú ọ̀rọ̀ kan pé inna lillahi rijalan àti bẹ́ẹ̀ inna lillahi rijalan àti anna lahum jannatin tí wọ́n wí yẹn sọ eléyẹn kádọ́gbọ́n de eléyìí ni mọ́lẹ̀ àwọn ọ̀rọ̀ tún pọ̀ ṣùgbọ́n yẹn máa gbà á nígbò làá fún inna ní kẹsìrọ̀ tó bá wà ní bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó bá wà ní bẹ̀rẹ̀ jumla tó tó bá wà ní bẹ̀rẹ̀ jawabil qasam.

إن البقرة تشابه علينا وما أدري ما لينا لين تبات الحيث إن نعتلي تبات ألا إن نعتلي أما إن نعتلي ألا إن أولياء الله حيث حتى إذ ọlọmọdé ما إذ إن حيث إن bẹ́ẹ̀ ما وين يا إنه nínú أول ما نصور ń sọ yẹn ọ̀bọ̀ ti yé bẹ́ẹ̀ sọ àbọ̀ sì wá lẹ́yìn sífà bí ká pé kọ́rọ́ tu kitaban tọ́jú akẹ́kọ̀ọ́ fẹ́ jẹ́ sífà kọ́rọ́ tu kitaban innahu qayyim lọ kàtírà kàtírà náà ọ̀fàjú pọ̀ sọ àwọn ọ̀nà tí ìnà máa ń gbà wá oríṣìí ni wọ́n ọ̀bọ̀ ti yé ó lè jẹ́ pẹ̀lú láàmú lè fi dà nígbà mi wallahu ya'lamu. إنك لرسول ها تو إن ni wọ́n máa wí mi gbogbo àwọn eléyàn tó wáyé pé wọ́n á wí láàmú lè fi dà mbẹ́ tó wáyé pé làbárì rẹ fẹ́ jẹ́ láàmú lè fi dà إنك لرسول torí láàmú lè fi dà tó fẹ́ wí إن lẹ́kọ̀ọ́kọ́ wí. níbo lẹ́ẹ̀dì fún fati àtọ́wà láàyè fáìn hmm, tọ́wà láàyè fáìn bóòlù ló ti fẹ́ wà láyè fáyìn. òun náà ni lápẹẹrẹ ní sọ́kà àwọn alàmúyẹ́ fi him anẹ́ anzalina ṣé kò tí ì tó wọn pé àwa òun tó fẹ́ tó wọn náà ni anẹ́ anzalina sọ anẹ́ àti sùnmù rẹ̀ yẹn a lè di mọ́sítàrù yẹn pé àwọn alàmúyẹ́ fi him inzaluna bí tàwílù yẹn nìyẹn tàbí kọ́ aláyé náà gbìn fáìl ha ha bí ká sọ yìí pé olè óòhìyà ilayya annahu óòhìyà ẹ̀dígẹ́tì. àbẹ̀ kọ́kọ́ tí wà láyé náà sì mọ̀ fún ọ́ yìí ṣe pé àrọ́fù annaka balidun náà mọ̀ kọ́ gọ̀ tipẹ́tipẹ́. ṣe gbà tó tó wà tó wù yìí tàbí kó sì wá pẹ̀lú arúfù jar bí anilọ́ha bí anẹ́ka arúfù jar ọ̀bọ̀ di rẹ̀ sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọ̀nà tó lè gbà wá. الدرس الثاني والعشرون هو ظن وأخواتها شو تشوف نعم انتهى انتهى هذا فإنها تنكر المبتدأ والسبب على أنهما مفعولان لها وهي ولدت وحسبت وقلت وزعمت وأتيت وعلمت ووجدت واتخذت وزعمت وسمعت تقول ظلمت زيدا منطلقا وقلت عمرا ساقطا وما أشبه ذلك àfáàtì mọ̀ pé tóun bá di fún ẹyọ kẹfù wa gbogbo ẹ̀ náà ni wọ́n ti dáhùn. Ibn Ajuruma rahimahullah ẹ̀kọ́ kejìlé ní ogún òun ni zọ́n nẹ́wà àkúwàtò nínú àwọn nẹ́wà àtò tí wọ́n pa ìdájọ́ wọn káàdà àti kábàrù rẹ̀ zọ́n nẹ́wà àkúwàtò àfọ̀hálù ni wọ́n tí wọ́n ti ní tàfíọ̀ lórí mùtádà àti kábàrù. wọ́n sì fún ní nẹ́sùlá. ọ̀rọ̀ bí àyípadà bá pẹ̀lú pé wọ́n á fún ní nẹ́sùlá. ọ̀rọ̀ díẹ̀ ọ̀sẹ̀ tan tánṣu ìbọ̀lẹ̀ mọ̀tàdà á wal khabar. wọ́n máa fún mọ̀tàdà àti làbárí nẹ́sùlá àlá anáhùnmá mọ̀fọ̀ọ̀lání láhà lórí pé wọ́n jẹ́ mọ̀fọ̀ọ̀lù fún. ọ̀rọ̀ díẹ̀ bẹ́ẹ̀ òfin ẹ̀pẹ́ fìyìn lé ni wọ́n kò síyèméjì ń bẹ̀. àwọn làwọn ọ̀gá náà ń tù kankan náà ní ìtumọ̀ rẹ̀ mo rò zaamtu àti ọ̀rọ̀ àìtù wa alimtu omi lè túmọ̀ kí nǹkan tẹ̀sán ọlọ́dẹ̀yàn mo rí bákan mo mú ní nǹkan báyìí hmm, sami'tu wọ́n lẹ́sọ̀ pé zọ́lẹ́ntu ẹ wo bí irú àpẹẹrẹ zaidun qa'imun azaidani qa'imani azaiduna qa'imuna gbogbo wọn yìí pátá tí zọ́nà bá wọlé tí wọn yóò yí kádàrà wọn kú. àlùfẹ́ zọ́nà al-muallimu zayidan qa'ima. al-muallimu lérò pé zayidu sí kí ni ó wà nídùú. al-muallimu yẹn kí lẹ́ pè. wa lóhùn. ẹ sọ pé fún ìlú mọ́ọ̀dì ni zọ́nà bí àbí àlàlfà al-muallimu ńkọ́ obìnrin bẹ́ẹ̀ wà lọ́mọ́tò wà fún iṣẹ́ àdùnmá ọ̀gá ìdánkọ́ mọ̀fọ́n olùbíyí awùwàlù mọ̀fọ́n olùbíyí awùwàlù sọ̀rọ̀ àbá ti parí eléyà á sinmi mọ̀fọ́n olùbíyí awùwàlù mọ̀nsóbù alámọ̀tò náà síbíyí alifat kọ́ ìmọ̀ yẹn máa jẹ́ kí ni mọ̀fọ́n olùbíyí sáàdì mọ̀nsóbù alámọ̀tò náà síbíyí alifat ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ sọ̀rọ̀. بين كذلك الامر kàdáríkà ظن المعلم الزيدين قائمين ها هذا في الزيدان مفعول به أول منصوب علامة نسبه الياء لأنه مثنى هذا قائمين مفعول به الثاني منصوب علامة نسبه الياء لأنه مثنى بعد ظن المعلم الزيدين قائمين كلمة زايدين يا معجم مفعول به أول منصوب على منصوب قائمين أنت منصوب علياء صوابان يا ديرينيا nígbà tí wọn bá ń wí gbólóhùn kélétò kélétò gàǹgàǹ tó ń wí yẹn ẹnìkan wà mẹ àwọn bí irú àwọn gọmẹǹtì wọn àyètò amúra ṣàkíṣà akiltu alẹ́ asada kìtọ̀ mo lérò pé èkúté ni kìnìún yàn. láì ṣe egun èkó ọyá fílù mọ́ ọ̀dì kílù tó yá ẹ dáhùn mọ̀bìnrin aláṣọ ètò sọ́ọ̀lì ìtayẹ̀ fáyẹ̀ ọyá tùyẹ̀ ńkọ́. مبني على دون في محل رفع فاعل الأسد أنت كيف أنت سوى بكريني وهكذا على مبعما يدرج آه، ظن وأحواتها يعني وأخواتها كما آه، تريني ìtumọ̀ ara wọn sì máa ń wọnú ara wọn gbà mí ọ̀bọ ti yé bẹ́ẹ̀ sọ máa ń wọnú ara wọn gbà mí. za'ama qawmul harira mubaha ó lérò náà ní ìtumọ̀ rẹ̀ mubaha ní rijal ẹ̀dígẹ́dì bẹ́ẹ̀ sọ bákan náà àlímọ̀. عالما ونرى الله الله سبحانه وتعالى ولا آه، فإن علمتموهن مؤمنات هن يا المفعول الأول هذا مؤمنات ينجك المفعول الثاني هذا وجدت الصديق وحجا تقريبا آه، في وجهة على اتخذ الله إبراهيم خليلا تقريبا مقبل قد على دين ألم نجعل الأرض كفاتا أنا لكن ربنا سمعت المعلم ينصف في جملة فعلية على جمع فعله وكنا فعل فعله به فعل خذ يبان آه، وبهذا القدر نكتفي ونرجع بعد العصر إن شاء الله